وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل دلالة في النار فاللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọba adẹ́dà tó tún ti fi ìyọ́nú rẹ̀ ó fi kó wa pọ̀ à ń bẹ̀ ntí ó ṣe ní àlùkáwà ní fúnrú kó jọpọ̀ báyìí kọ́ má fi dùn wá kí ni ó ní ilà ghashiyatuhumul malaika wọn ò ní kójọ pọ̀ nínú ilé kan nínú ilé òun ọba adẹ́dà pé wọ́n fẹ́ máa ṣe ìjíròrò lórí ọ̀rọ̀ ọba adẹ́dà bó ṣe fi hàn jíṣẹ́ náà sallallahu alaihi wasallam táwọn ẹni eré dúró lé lórí láti fi tún gbèsè ayé wọn ṣe illa ghashiyatuhumul malaika àwọn màláìka wọ́n sún gàgà bò wọ́n. pẹ̀lú kíni pẹ̀lú àánú débi pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ìgbà tán bá ṣe tán ọba adẹ́dà àwọn màláíkà yìí wọ́n dìde wọ́n lọ jábọ̀ bó tiẹ̀ jẹ́ pé ọmọ ibi tí wọ́n ti ń ní bó lẹ́ ń ti àwọn ẹrú rẹ̀ nínú ilé rẹ̀ ìzàkúlọ̀kẹ́ wọ́n ń ṣe jíròrò bí wọ́n ṣe súnmọ́ pẹ̀lú nítorí òjíṣẹ́ náà sallallahu kí ni wọ́n ń fẹ́ wọ́n ń falẹ jẹnda tí wọ́n rí ni kí ni wọ́n ọfẹ wọ́n ọfẹ ná. ọba adẹ́dá sọ pé ní tí wọ́n ń fẹ́ yẹn àlùjẹ́nà mo bù wọn ní tí wọ́n fẹ́ oníná mo yà wọ́n yà kọ́ba adẹ́dá mọ́ta ṣe bẹ́ẹ̀ fún wa. làwọn sálàf àwọn tí wọ́n ti kọjá lọ náà sọ pé ẹrú ó dìde yóò lọ bí tí wọ́n ti ń ṣe ìtọ́sọ́nà ọ̀tọ̀ ní kọ́ndíṣàn tó gbé lọ síbẹ̀ ṣùgbọ́n nígbà tí ọba fi kú ò yóò ti dẹni ọlọ́run kọ́lọ́run mọ́sá sí alẹ́ rẹ̀. kó má dàlú àláyà kó yá bá níbi tó lérè. ìṣesí wa náà ni wípé. òpin ahad inú oṣù a máa ń fi ń ṣe tinú a sọ wípé torí ń tá ń bá ń bọ̀ lórí ọ̀rọ̀ ọ̀run ọ gbọ́dọ̀ tẹ̀léra wọn. a ní ọ̀rọ̀ ọ̀run pàtàkì ṣùgbọ́n àkíyèsí wa lórí nǹkan kan pàtàkì ṣégeṣége ti ń bẹ láwùjọ nísìnyí ẹni tó jẹ́ pé ẹrù kan dáadáa sí tẹ́lẹ̀ dédé yìí bèrè torí áhàlù tá a wà ìmọ̀kọ́ máa sọ̀sọ́kùsọ̀ tàbí kọ́ máa ṣèṣekúṣe. kọ́ ha sí agbègbè tó jẹ́ pé á ìwọ náà máa wò pé kí ló fà á léyìí bá ti dà báyìí ìyẹn di kíni àtúngún ọbẹ̀ dà túnṣe bó o la ṣe ṣe tá a fi tán re ọ pàtàkì kí mùsùlùmí máa rorí lórí eléyìí ní gbogbo ìgbà mo ti mo ti rúure báyìí torí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ó ti rúure. péyàn jẹ́ mùsùlùmí o ó ti rúure but ntí kò tó fún un wípé kọ́ wá jókòó tẹ̀tẹ̀ rẹ̀ torí pé kíni alẹ́ amal bilakawati ìgbẹ̀yìn lé níṣẹ́ kéèyàn rúure kò túmọ̀ pé yóò sọ ọ́ rè ah! ní ara ẹni tó ń gba kéwú níwájú òjíṣẹ́ náà sàásọ́là tó ṣe kí ni ó ṣe rí dá ṣèbó gbòǹgbò rẹ̀ nu torí pé kí ni wáyù ń sọ̀kalẹ̀ fún kí ni kí ni ó sọ pé ó ṣeun ṣùgbọ́n kádàrá ti ṣáájú amúwá sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó gbìyànjú lójú ogun wọ́n ń ròyìn bó ṣe ṣe lójú ogun fòjìṣẹ́ ńlá sílá àlọ́ sọ́lá kí ló jíṣẹ́ ńlá sílá sílá fi dá wọn lóhùn. yọ́dẹ̀ wọ náà o èwo lélẹ̀ ọ̀rọ̀ jíṣẹ́ ńlá sílá sílá kò ṣe é fi kìíní kò ṣe bí dànù àbàdà bọ̀tì n ń ṣe yìí àwọn sábẹ́ wọn aṣọ àṣekè èkú ọ farapa kò wá lè mú sùúrù pẹ̀lú oró tí ń jẹ mọ́ bí ṣe ń ja kóró òun kò mú sùúrù ó bá yọ idà lọ́wọ́ ara rẹ̀ ló fi ṣe kíni ó bá fi gúnra rẹ̀ pa. wọ́n lọ sọ fún òjíṣẹ́ náà sallallahu alaihi àṣekè èkú báyìí báyìí báyìí ló máa ṣẹlẹ̀ ó mú idà ó fi kúnra rẹ̀ pa kí ló yíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ láǹtì ó wo òkè yìí máa sábà ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ ṣe sí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ yìí máa sábà wókè. láti pe àkíyèsí wa sí pé kí ni ẹni tí ń darí ọ̀rọ̀ gbogbo ẹ̀dá níbo lọ́wọ́ òkè. inú ẹgbàá wa wá rí owó òkè báyìí ó ní ànùjùmù amanatu lissama àwọn àràwọ̀ tá a rí tí ó wà lókè àwọn ni wọ́n kó sámàrò tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmá. táwọn àràwọ̀ yìí bá kú ọ̀nbẹ sẹ́mà ọ̀fàyà ó tún wá fi mi èmi ni ọba adẹ́dà fi kó àwọn sàádé mi ró látara kínni tí nǹkan kan bá ṣẹlẹ̀ níbo wọn kò lọ ọ̀dọ̀ òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́ sọ́lá nàná rẹ̀ fún wa báyìí látara bẹ́ẹ̀ wọn ò ní ṣìṣe ó ní tí mo bá wá lọ tán kọ́ kí ló sọ. ó ní kádàrá ọlọ́run ó ṣẹlẹ̀ sí àwọn sàbẹ̀ kí ni kádàrá tí ó ṣẹlẹ̀ yapa ẹnu ọmọ wa sọmọ pé ńgbà tó wà láyé tẹ́lẹ̀ bá bí mo ṣe gbọ́ yé ni tẹ́lẹ̀ ní bí mo ṣe gbọ́ yé ni kí ni wọ́n sọ wọ́n ní ẹ̀jẹ̀ àkó lọ́wájú rẹ̀ ẹrú ọlọ́run ọba kẹka Qur'an lórí yìí Umar bin Khatab, radiyallahu anhu ó ń gẹ̀gùn ní kó tiẹ̀ ṣe tán bó ṣe ṣe tán lọ́ba gbà mú sínkún ó kì lọ́rùn. ń bolówó ọ lọ ọ síwájú òjíṣẹ́ náà sàrà ó ní ìkakúka tó kà lẹ́ẹ̀kan ó yá tún kà níwájú ẹni tí wọ́n sọ kalẹ̀ fún. sàbẹ̀ ròdí ẹ̀rọ àánú lọ́ba kà. ṣebí ibi tí ọba ti sílẹ̀ láti jiyàn jàǹkadì sílẹ̀ bá ti wà ńkọ́ ó yá ìjà mẹ́kẹ́ táwọn tí wọ́n jẹ́ kó tí wọ́n gbọ́ yìí sá ọ̀ gbọ́ yìí. ọba kà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní eléyìí wà nínú bí wọ́n ṣe sọ kalẹ̀ fún mi. ṣé ìdílé ọmọrù ni ah! gbogbo èèyàn ló ti nímọ̀ ju mọ̀rù lọ́ba yìí o kí ló ṣe ó ju wájú sẹ́ni a rẹfúrí ti ó ti dájọ́. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní tí mo bá lọ tán ìyapẹ́ náà wà láàrin àwọn ọmọ sábẹ́ mi kádàrá ọlọ́run ọba ṣẹlẹ̀ sí wọn ló fi jẹ́ pé kí là á fi tún ìyapọ̀ ẹnu yìí kí là á fi yanjú ẹ̀ èwo ló tẹ̀lé tí ó sọ gangan nínú tá a bá ń sin ìyapọ̀ ẹnu èwo ló tẹ̀lé tó sọ làwọn afáàfin mú kọ́ ìdà yẹn wá torí n tó ṣe ó lè jẹ́ pé ó wà fóun nìkan ni ṣùgbọ́n sọ àwa ní ń ṣe kíni àwa ní ń bá wí kìí dẹ̀ tún ṣèyún nìkan wọ́n ju rẹ̀ sọ̀rọ̀ haramu ni kórìntì ọ̀tọ̀ kò dákẹ́. sáǹfò yìí gbé báwọn náà òjíṣẹ́ lọ́sàn-án àti wọ́n á fi kún ó àwọn sàárè mi àwọn ni tọ́ba adẹ́dà fi kó àlùmọ̀ ìró tí wọ́n bá ti lọ tán kádàrá ọlọ́run ọ̀sẹ̀lẹ̀ sálùmọ̀ mi pẹ̀lú kíni pẹ̀lú fìtínà. ló fi jẹ́ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ àwọn èèyàn tí wọ́n máa ń ṣe nígbà yòó ni wípé wọ́n lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí wọn ńgbà tí ò dẹ̀ sí máa ń kọ́ wọ́n lọ sọ́dọ̀ sàádé rẹ̀ ṣé ìwọ gbọ́ nǹkan kan nínú tó jíṣẹ́ lásán àtúnlàm sọ lórí iṣu báyìí ẹni tó bá gbọ́ lọ sọ fún un gbọ́ kò pọ́síbù kẹ́ni kankan ọmọ gbọ́ impossible. ìgbà tí wọ́n wá lọ tán àwọn tí wọ́n tún tẹ̀lé wọn kí ni a pa àwọn yòó àwọn tábìlì. kí gbọ́ táwọn sọ wọn ò béèrè ló fi jẹ́ pé a ti wá ní kan nínú àwọn ìjòkó wa rí àwọn kan dé lójijì wọ́n láwọn ń tọpinpin ìmọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ lóríṣiríṣi kì í ṣe sin ló ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọmọ nǹkan kó tó ṣẹlẹ̀ ọba ṣẹlẹ̀ tán torí wípé tó bá ṣe pọ̀ kó tó ni kò ní tí ò ní ẹ ń gbọ́rò yìí ọ̀rọ̀ yìí dá àwọn èèyàn láàmú kí ni wọ́n ṣe wọ́n gbéra ó di umrah ìgbà kan sọ igbe hajj bọ́n ṣe máa gbéra lè wá mọ̀nù láti yanjú tí ó tún àlìkìyàmọ̀ wọn ṣe. wọ́n bá dé káàbà bíi tí wọ́n ti ṣe tàwáàfù wọ́n rí àbádùhún wọ́n azhadùhún ẹni tó sin lọ́hùn jù nínú àwọn sàádé òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ òun ló dẹ̀ yẹra fáyé jù tani abdullahi bin umar radiyallahu anhu àwọn méjèèjì tí wọ́n wáyé ọ̀kan yà dúró lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà rẹ̀ ọ̀kan dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọ́n wá ṣẹ́jú síra wọn gbogbo òṣèṣì wọn yìí ẹ̀kọ́ ni fún wa wọ́n ṣẹ́jú síra wọn ìwọ tó o dá láhàn jù tó o dẹ̀ máa gbé kalẹ̀ o dẹ̀ ní ìmọ̀ jù ìwọ náà sọ̀rọ̀. lẹ́yìn ẹ bá ní yá abdulrahman yẹ baba abdulrahman. àwọn kan dé o lágbègbè wa wọ́n ń gbìyànjú lórí ìmọ̀ wọ́n dẹ̀ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ òtí tí wọ́n wá sọ ní ìsìn tó da ojú tó dọ̀rọ̀ jù mọ́ arójú wọ́n ni ọ̀nà ọba adẹ́dá ọmọ nǹkan kó tó ṣẹlẹ̀ ọba ni ó tó mà torí báyìí báyìí báyìí báyìí báyìí Abdullahi bin Umar sọ omi tẹ́ ẹ bá padà sọ́dọ̀ ẹ sọ fún wa wípé anabari minhum wa hum bura'u minni ẹni mi ní nǹkan kan ṣe pẹ̀lú wọn àwọn náà ò ní nǹkan ṣe pẹ̀lú mi èyí ò ní wípé wọn ò sí lọ́nà Islam. kí ló fi tẹ̀lé ó ní mo wà níwájú òjíṣẹ́ sallallahu alaihi wasallam báyìí tó ti sọ pé إن الله لو عذب على السماوات والأرض لعذبهم وهو غير ظالم له tọba adẹ́dà tọba fi ìyà jẹ gbogbo àwọn tí ń bẹ ń sánmà àti lẹ́lẹ̀ ó fi ìyà jẹ wọ́n téèté kò ṣàbòsí wọn ṣé ń lọ dá wọn ṣebí tọba wẹrú ọba olówó ẹrú nífo ẹrú rẹ̀ ṣe walau rahimahu tọ́ba wa sànù wọn lakana rahmatuhu khayru lahum min amalihi. iṣẹ́ wọn nìkan kọ́ fa àánú yẹn wá. ìkẹ́ ni àkójọpọ̀ bí àlọ́ bòmíì ṣé mímọ̀ ṣe wa ni kì í ṣe mímọ̀ ṣe wa. wọ́n ń pàṣùbà òtútù mú asáré gbùrùgbùrùgbùrù bí somi gbóná ni bí ṣe kan ni à ń sáré lọ masjid láti lọ kírun kí ni tọ́fà ṣé mímọ̀ ṣe wa ni kì í ṣe mímọ̀ ṣe wa ó fi rọ̀ wá lọ́rùn. lẹ́dẹ̀ẹ́ fi jọra rẹ̀ lójú torí gbogbo nǹkan yìí ọwọ́ rẹ̀ ló ti wá kádàrá rẹ̀ ni ntí ọmọ àṣẹ ni wípé yóò máa dúpẹ́ torí kíni kó lè gbà mí sí kìí ṣe pé yóò máa dúpẹ́ nìkan kò wá ní fojú àbùkù wo ọmọlàkejì kí ni ọmọ ṣe fún wọn yóò máa ṣàdúà fún wọn látara bẹ́ẹ̀ yóò tún kórè pọ̀ mọ́re. bámbámbámbámbám lọ kèédú ṣèyún nìkan yóò máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé kí ni ọ̀fà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o à tó bá dáhùn padà sí irú tàwọn eléyìí ńkọ́ sọmọ yìí pé ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ̀ ni. abdullahi bin umar wá sí kún ó ní law anfaqta mithla dhahab fi uhud fi sabilillah ma qabilahu Allahu minka hatta tu'mina bil qadar. وتعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك sórí gbogbo náà wá ń ṣe kò ní jẹ́ gbígbà lọ́dọ̀ ọba adẹ́dà àfi tí nǹkan kan bá ṣáájú kí ni kó o ní àdìẹ́ ọkàn pé gbogbo ń tó bá ti ṣẹlẹ̀ sí ọ kò lè ní ìsìn ẹ ọba adẹ́dà ti kọ́ ntọ́ bá dẹ̀ fò ẹrù kò lè ṣẹlẹ̀ sí ẹ ọba adẹ́dà ti ṣe kí ni o ti kádàrá rẹ̀. ẹnitọ́ bá gba ọba adẹ́dà gbọ́ yóò gba ìpadà sọ́dọ̀ rẹ̀ gbọ́. àtàtì ń bí tẹ́lẹ̀ àwa ń bí láyé nísìn nígbà ọba ayákínlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àní sí mọ́ níbo la ti wá kí la wá ṣe ń bí níbo la ń lọ a padà sọ́dọ̀ ọba tó dá wa kí la lè ṣe a lè ṣàkáǹtì. a mọ̀ pé kú wà a pé béèrè wà nínú sàárè kó tó di dọ́gbẹ̀ndẹ̀ àlìkíyàmà a mọ̀ sàn wà ìmọ̀ nà kọ́lọ́hún ó fi ta wá lọ́rẹ́ awinar tàbí iná kọ́lọ́hún yà wá yà ìgbà pé ọba adẹ́dà ń bẹ ó ní tó sopọ̀ kéése kékeré àgbà pé òní ń pè bùbù kádàrá rẹ̀ ti dúró kò dẹ̀ kọ̀ láì gbà kí wàá ní Abdullahi ibn Umar fi kún ó jíṣẹ́ lọ́sàásì láǹsọ̀ ó ní walaw mitta ala ghairi hadha ladakhalta nara aw kama qala nabi sallallahu alaihi wasallam tó o bá kú lórí àdìọ́kàn tó yapa sí eléyìí wípé ntọ́ bá ṣẹlẹ̀ sí ọ kádàrà ni ntọ́ bá fọ ẹrù kádàrà ni àkọ́kọ́ gbogbo iṣẹ́ tó ṣe ọlọ́run ò ní gbà á. tòrò ní má qabilahu Allahu minka hatta tu'mina bil qadar. wọ́n á ní tọ́ ọ bá wá kú lórí àìnígbàgbọ́ yìí ladakhalta nara ọ̀wọ̀nà eyín ìgbésẹ̀ ayé tó wá sí ó ti sòfò rẹ̀ wọlé azùbẹ̀là tó ń túmọ̀ sí pé kí ni àdìọ́kàn táǹpẹ̀ ní àkídà. tabani àwọn alákìdá làwọn eléyìí mùsùlùmí kan bẹ tí ò ní jẹ́ alákìdá ọ̀nà yẹn ni kí mùsùlùmí jẹ́ alákìdá. ní afa Abu Zayd al-Qayrawaniyu ní fi ń sọ nípìnlẹ̀ rìsálà rẹ̀ ní wípé la yakmul qawlu lil imani illa bil amal tó o bá lọ gbọ́lọ́hún ọba gbọ́ kò tí tó àyàfi tó o bá fi ṣiṣẹ́ sí wala amal illa bi niyya. iṣẹ́ tó o ṣe gan kò tí ì ṣe àfi pẹ̀lú àníyàn àníyàn pé o fi wójú rí ọlọ́run ọba pé tọ́ ọ bá pàdé rẹ̀ ní gbangba ajọ́ gbéǹde àlìkíyàmà láti lọ sí kínni láti lọ gbẹ̀san lọ́dọ̀ rẹ̀. kí ni mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe. ládàá wo ni wọ́n sọ pé ń bẹ ń bẹ torí ìrètí òun retí pé nígbà tí ọba san lẹ́sàn-án jọ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà nítorí retí bẹ́ẹ̀. ìní tó fa ti lárúbáwá ń sàbẹ̀ ni rọ̀díẹ̀lá ànú tó fi ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàásálàm níta àmọ́sán gbogbo gbà gbà tó jíṣẹ́ náà sàásálàm ní máa ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. ó ní márààrún yìí

àti pẹ̀lú àrànṣe ọba rẹ̀dà àlẹ́ ọba tó lékè àlàzim ọba tó gbangban. mara àrùn tó ọkà kalẹ̀ ìrè òjíṣẹ́ náà sàásìlám tọba adẹ́dà ni tèmi dà ń bẹ̀. òjíṣẹ́ náà sàásìlám wa sọ fún wípé sórí tó ọba ti sọ́tàn ọ sọ pé aláwọ̀ mọ̀ fẹ́rẹ́lì wọ́lọ́wọ́n ọba foríjìn wàlhámni kẹ́mi sànù wàdí ni tọ́misọ́nà wàáfí ni mú dààmú kó olú ọ̀rọ̀ mi wòmí sàn má ń rí dààmú wọ̀rùsùkúni pèsè fún mi rọ̀ mí lọ́rọ̀ òjíṣẹ́ náà làwọn á sọ fún wípé so tó bá ti pé subhanallah ọba adẹ́dọ̀ sọ yìí pé sọ̀dọ́kítà ó wíire òdodo lọ sọ alhamdulillah ọba adẹ́dọ̀ sọ pé ó wíire òdodo lọ sọ la ilaha illallah ọba adẹ́dọ̀ sọ pé òdodo lọ sọ allahu akbar yóò sọ pé òdodo lọ sọ wala hawla wala quwwata illa billahi al-ali al-azim ó sọ pé ó ti sọ òdodo tó bá wá sọ pé alámọ̀ jùlọ foríjì mi ọba adẹ́dà yóò sọ pé fàáltù mo ṣe bẹ́ẹ̀ wàlhámni sànù mi mo ṣe bẹ́ẹ̀ wàdíní tọ́misọ́nà mọ́jẹ̀nsìnà ọlọ́run sọ pé mo ṣe bẹ́ẹ̀ wàáfíní mọ́jẹ̀nrí dààmú ọba adẹ́dà sọ pé mo ti ṣe bẹ́ẹ̀ wàzúkúni kẹ́mi rọ̀mí lọ́rọ̀ ọlọ́run sọ pé mo ti ṣe bẹ́ẹ̀ nínú ẹgbà wa kan tó wá nínú sọ̀rí mùsùlùmí fi sọ yìí pé gbólóhùn yìí ó ti tó fún ọ nínú gbogbo aláàyè àtọ̀run rẹ̀ ṣé ẹ̀kọ́ tí wọ́n kọ́ ni wípé tí wọ́n bá ti ní ṣe nǹkan báyìí wọ́n mọ̀ wò pé ládàwò la fẹ́ gbà ń bẹ̀. eyín ni wọ́n mọ̀ jíjà wọn àkókò fẹ́ẹ́ kú náà a lè pàdé ọba adẹ́dà mo ti ṣe àtẹ́lẹ̀ nǹkan báyìí mo ṣe mo ṣe yín lọ sí kínní yín lè gba ẹ̀san lọ́dọ̀ rẹ̀ mo dẹ̀ mọ̀ wípé kèé ṣe bí mo ṣe ṣe mọ òun ni ó sì sin mí lẹ́san tọrọ rọrọ jù bẹ́ẹ̀ lọ kèé ahun kò sí nínú àpèjúwe rẹ̀ wọ́n fún mi ju mo mo ṣe tọrọ yẹn lọ. làáfàá wa sọ pé wàlà qawlu wàlà amad wàlà níyà afẹnusọ aṣeniṣẹ àwa ṣe láti fi wojú rẹ ọba adẹ́dà ó ní kò ètò illa bi muwafaqati sunnati nabi sallallahu alayhi wa sallam àfi bá ṣe kò ń gẹ́ bójìṣẹ́ náà sàlàǹṣe mu wá kí ni tì ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá ti ṣe kan ẹni iṣẹ́ tí èsì pàwá ni apá láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ á dàlù láyà kò ní jẹ́ gbígbà. làwọn sàbẹ̀ ti gbéra wọ́n fi lọ béèrè kí ló ṣẹlẹ̀. táwọn kan sọ rèé o bó láti bọ́ ń bẹ̀ ni abdullahi bin umar radiyallahu anhuma ló fi ṣe àlàyé fún báwọn tó o bá jáde láyé tó o diire tó o tó dáadáa báyìí àṣedànù ni o ọwọ́ náà gẹ́gẹ́ bó ṣe náà sàásì láti mú wa ló fi jẹ́ pé gbogbo ìgbà èèyàn máa ń dà níyàn kó òun fẹ́ ṣiṣẹ́ rí kọ́ má rí iṣẹ́ rí sí látara pé kí ni kọjọ́ kọjọ́ ń tí ọba adẹ́dà ṣàlàyé fójíṣẹ́ lásàrà sálà ń pe iṣẹ́ eré ni kí ló túmọ̀ sí wọn ọ̀ràn bẹ́ẹ̀ tàbí àníyàn tó fi ṣe ọwọ́ ó lè jẹ́ pé torí iṣẹ́ àárín ni ó lè jẹ́ pé ìjọra ẹni lójú ó lè jẹ́ pé láti fi ṣègbéraga gbogbo àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí máa ń ṣọ́ nínú iṣẹ́ rẹ̀ yìí máa ń ṣọ́ nínú ọ̀rọ̀ yìí máa ń ṣọ́ nínú ẹ̀mí ló fi jẹ́ pé àti ń tá a sọ lẹ́nu àti ń tá a dì ọkàn àti ń tá a ṣe gbogbo ẹ̀ ní kíni òṣùwọ̀n ó gbé la fi sọ̀rọ̀ lórí pé ìtún àníyàn wa sí i ìfọnú wa mọ́ tọ́lọ́rọ̀ òjíṣẹ́ lásìlá àṣìlá tó sọ pé la yastaqimu iman al-abd hatta yastaqima qalbuhu ìgbàgbọ́ ẹrú kò ní dúró àyàfi tí ẹ̀mí rẹ̀ bá dúró ó dúró lórí tí ọba adẹ́dá ti sọ àkókò ń ṣe ni àkókò mọ̀ bọ́yá wọ́n kúkú ní àsáǹsí náà ni. bọ́yọ̀ wọn ọ̀hún wà bọ́yọ̀ ọ̀run ọ̀wà ọ̀run mìlà òfonu iṣẹ́ ọgbọ́dọ̀ ọkàn pé a ní jàbọ̀ fọba adẹ́dà ọ̀run wà ọgbọ́dọ̀ ní àníyàn. ẹ̀mí gan ò ní dúró déédéé àyàfi táhàn rẹ̀ bá dúró déédéé pẹ̀lú kíni pẹ̀lú ṣe àfọ̀mọ́ fún ọba adẹ́dà ló fi fà á ẹrú ọba adẹ́dà òbí ara á ní wọn tọ́lọ́ bójú ṣẹlẹ̀ sàásùlám ó ní àti ṣiṣẹ́ eré yìí máa ń níhun lára kì í rọrùn lọ́rùn bí ìgbà tí wọ́n ní kóhun ó gbé àkàsọ̀ ládàá kóhun ó fi gun sánmọ̀ ní sẹ́mọ̀ kó lé èyí ọ̀rọ̀rùn kí lòun ò ṣe òjíṣẹ́ náà sàásánlá mi má jẹ́ kẹ́nu rí ó dúró ń gbà kan pẹ̀lú ìrántí ọba adẹ́dà ètò kéré jù ń bẹ tọ́lẹ̀ jẹ́ pé òun lọ bá gbogbo ìrántí ọba adẹ́dà kí ni la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha tọ́lọ́ jíṣẹ́ náà sàásánlá mi afdalu zikir la ilaha illallah zikiri ìrántí ọba adẹ́dà tó lọ́lá jù ó ní la ilaha illallah a lè fojú di àwọn amúrọ̀bà bíi fifteen wọ́n já wọnú ilé ẹrú ọlọ́run ọba kan obìnrin ni opó ni kógó olù ẹ̀ wá wọ́n ti ń terrorize pẹ̀lú oríṣiríṣi lọ́ba dìde bẹ́ẹ̀ bá pa mí ẹ pa mí o la ilaha illallah la ilaha illallah la ilaha ntọ́ wọn mẹ́nu nù ìgbà tí ó fi ṣe níbi ìṣẹ́jú márùn sí mẹ́wàá wọ́n bá wọra wọn lójú eléyìí ọ̀gá ẹ̀ta ara rẹ̀ ẹja wọn máa lọ wọ́n bá pẹ̀yìn ó ṣe àbí òṣè torí yìí pé kí ló sọ amma yujibul mutarra idha da'ahu wa yakshifu as-su'a àìláhùn ma Allah Allah sẹ́nìkan wà tí ó bọ̀ ọ́ mú ìdààmú kú tàbí ìnira kú tí ó wà gbàdúrà rẹ̀ ńgbà tó wà nínú òkè ìṣòro ni wà ọba adẹ́dà tí ń bi wá léèrè sáárì nǹkan ọba adẹ́dà tó lè sáàrí kò sí. ló fi jẹ́ wípé ìjẹ́ kí mání èèyàn ó dúró ń gbogbo ògbà lórí ntọ́ba adẹ́dà fi wọ́n òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam báwọn ẹni àìsàn ajúṣe dúró ń ó ní halul fi kulli mushkila. ó nìkan ni tó lè mú bùkátà wa bíyà tó lè mú a kó nínú gbogbo òkè ìṣòro tá a bá wà. ká tẹ̀lé ìjọba adẹ́dà àti àwọn àṣẹ tó jù lọ. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá ènìyàn ọ̀tọ̀ ni ká mọ̀ òdodo ọ̀tọ̀ ni ká lè tẹ̀lé. àmọ̀ báyìí àmọ̀ pé òdodo lélẹ̀ ṣùgbọ́n àti tẹ̀lé ọ̀fẹ́ nira àìtẹ̀lé tiwẹ̀ kéje yàn ọ̀tàn rẹ̀. kí ló sọ ó ní afanajì alẹ́ mùsùlùmí náà kì í mùjùmí ẹni tó ṣe eré tọ́tẹ̀ lófin mi ṣé màá ṣe wọ́n bákan náà pẹ̀lú ẹni tí ó tẹ̀lé ọba adẹ́dàá ń bi alẹ́ rè mí. láti fi pe àkíyèsí wa sórí òdodo ó tún ní málẹ́kùn kẹfẹ́ tàkùmọ̀ ẹ̀yin náà wò judgement yẹn tó mu ẹni tó ṣe eré tó tẹ̀lé òfin wa ọ̀pọ̀ òfin wa mọ́ àtẹni tó ṣàyà kókó nàkí táwa sọ pé òkè ẹjọ́ máa lọ bìkan náà sọ pọ́sibù ó ní ara. ó tún abẹ́ alẹ́ rẹ̀ amílẹ́kùn fi kitabun tadrusu abẹ́ ní tíra kan tó sọ kalẹ̀ fún tí ń gbó yín láyà lórí bẹ́ẹ̀. ló fi jẹ́ pé tí ó pàtàkì tẹ́dá ọmọ fi yẹra ọ̀wọ̀ rẹ̀ wọ́n gbogbo ìgbà ó ní wípé bó o ní ìṣèrí tí ń fi tààrí bó o ní ṣe tààrí torí wípé ẹni tí ò tààrí kò ní gúnlẹ̀ ayọ̀ kọba dẹ́dà ó yà wáyà dẹ́ kí ni ta kọ́kọ́ tá a gbọ́dọ̀ tẹ̀lé ó ní kí ni ìmà ìmà kí ni ìmà ìmà ni wípé ìmà tí ó ṣe aláǹfààní tí wọ́n bá ti ní ilmu nafi ìmọ̀ tí ó ṣèyàn láǹfààní kí ni túmọ̀ sí ṣèyàn láǹfààní tí ó kóyàn yọ nínú ewújọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà tí ó wà fúnyàn ní ìdùnnú níjọ́ náà torí ìjọyùn níjọ́ gbẹ̀yìn mo fẹ́ kọ rìsíìtì ẹ̀ dáàmú mọ́ rárá ó ti parí nù. ìmọ̀ wo wá lè mú àfààní qala Allah qala Rasul qala sọ̀hábà ọba adẹ́dà sọ báyìí òjíṣẹ́ náà sàlám sàlàyé rẹ̀ báyìí àwọn sàábé rọ̀jàlá àlù wọ́n gbọ́ yé wọ́n wá mú lò báyìí eléyìí ni mà tí kò yàn ayọ̀ nínú ìyá ọlọ́run ọba ń jọ gbé ní àlìkíyàmà tí màá wá fún yàn ní rọrùn lọ́hùn èèyàn gbọ́dọ̀. bó o láti ṣe tó túmọ̀ sí ni pé kó o bá fẹ́ ṣe nǹkan kan bó ṣe lè wù kó rí kí ni ọlọ́run sọ lórí rẹ̀ bó o làjíṣẹ́ náà sàṣọ́lá ṣe sọ̀láyé rẹ̀ àwọn sàábé kí ni wọ́n dúró lé lórí. kìí ṣe pé kó o ṣe tán kó o ṣe fẹnu tán kó wa máa wá ẹni tí ó bọ̀ fi rọba sáǹpù jà ńlá ọkọ̀ọ̀kọ̀ ṣe wádìí náà tí mo fẹ́ ṣe sórí o tí ì máa ń tó ṣe òun kọ́kọ́ ń ṣe wádìí náà ládàá lọ́ọ́ máa gbà ládàá kínni ládàá yẹn jù kí ló bá rẹ̀ dà ṣe kí ló sọ lórí nǹkan kan alladhina jahadu fina lanahdiyannahum subulana ẹni tí ń gbìyànjú lójú ọ̀nà wa òun jẹ́ kí n tẹ bóun ni mo ti fẹ́ ṣe tí mi fi ní ṣìṣe wọ́n á ṣe gbìyànjú lórí èmi. ń wá mọ̀ lórí rẹ̀ ọba adẹ́dá ni àfọ̀nà wa mọ̀ ọ́ má dáwọ́lé nǹkan kan tó o tí ì mọ òfin ọlọ́run ọba lórí rẹ̀ ọ̀fẹ́ ṣèyàwó ọ̀fẹ́ lọ́kọ ọ̀fẹ́ bímọ ọ̀fẹ́ jẹun ọ̀fẹ́ ṣiṣẹ́ ọ̀fẹ́ wọṣọ ọ̀fẹ́ bọ́ọ̀lẹ̀ ọ̀fẹ́ wọlé ìyàgbẹ́ ọ̀fẹ́ jáde ọ̀fẹ́ jẹun tán gbogbo ẹ̀ ó ní bó sì ṣe. kí ló jẹ́ lọ́sàn àfúnà ọlẹ́rú tó jẹun tán gbọ́ ọ̀jẹun tán tó ní sọ́nà wa níṣẹ́jú kan ọlọ́ba forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ń ti ń sẹ́ bọ̀ ọlọ́run ó forí jì. torí pé kí ni ó dúpẹ́ fún ọba adẹ́dà olùgbàgbọ́ òdòdó ọmọ ìtorí tó túmọ̀ sí pọ̀ pé ọba adẹ́dà ọwà ọ̀kan ṣoṣo ni òun ló pèsè kínní fún àwọn èèyàn wà tí ó pèsè rẹ̀ òun tó wá pèsè rẹ̀ fún òun gbọ́dọ̀ dúpẹ́ òun gbọ́dọ̀ mọ oore kóun tún lè gbà sí. ó ọba adẹ́dà yóò forí jì ló bí mo sọ pé àti ah, ẹ̀ máa sọ̀rọ̀ àjókòó àtàkùrọ̀sọ àti gbogbo ẹ̀ tán àwọn afẹ́ kúrò ẹ̀fẹ́ dìde subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk òjíṣẹ́ náà sọ̀rọ̀ àfúlàní ní àwọn tí wọ́n ń kọṣẹ́ wọ́n fún tẹ̀ jàn gbogbo ìsọkúsọ tó sọ́nbẹ̀ tí ó mọ dẹ́ṣẹ̀ tí ó lè mú ọ ní wàhálà wájú ọba adẹ́dà wọ́n sì kí ni wọ́n fò ó. pé o ti ẹ̀ rántí nígbà ẹ sọ̀rọ̀ tán tẹ́ ẹ takùrọ̀sọ tán pé hmm, subhanaka allahumma wa hamdi, ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. ó padà sí lọ́dọ̀ torí pé kí ni àdámá tó ń dámá àwọ̀ ẹ̀dá ó ní pé ká ṣìṣe ṣùgbọ́n ẹni tó ń fẹ́ràn jù nínú àwọn tí máa ṣìṣe òun làwọn tí wọ́n tètè máa ṣẹ́rí padà lọ sọ́dọ̀ òun tí wọ́n máa ń wá foríjì pé àtúntì ṣe àtúntì ṣèṣe wa foríjì ni. téèyàn ò bá wá mọ̀ sí ọmọ gbogbo ilé kò sí bó ṣe lọ afẹ́ ṣàlùwàlà kì í ṣe kọ́ kàrí wọn ń ṣàlùwàlà bóòlù àti ṣàlùwàlà la àti lọlé yàtọ̀ la àti jáde bóòlù àṣẹ wọṣọ bóòlù àṣẹ kírun bóòlù àṣẹ wẹ̀ ìwẹ̀ òkú ìwẹ̀ jùmọ̀. wẹ̀ jùnú gbogbo ilé àmà torí pé kíni ẹ̀sìn máa lé lórí ẹni tí ò lè ṣe lé ìbò ṣe ẹ kó ṣe ẹ̀sìn rẹ̀ ò wúlò ọ̀fẹ́ lu ájì nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ẹ ṣàlàyé fún mi kí tí bóòlù àṣẹ ṣe àlàyé tí wọ́n wá ṣe fún ọ ni pé ọkọ̀ọ̀kọ̀ túbá náà ni o ọjàwó nínú àpọ̀n tí ọ̀yọ́ ó gbomi lákàná ọ wàá wá ìmọ̀ ń kó o ṣe ọ bá àwọn ẹni rìnrìn ó ṣe gbogbo àwọn àlàyé báwọn. kí ló fà torí kọ́ ọ má bàa ṣìṣe torí tó o bá ṣìṣe kò ní jẹ́ gbígbà. gbogbo nǹkan wọ̀nyí pàtàkì ìmọ̀ ni wípé n tó fẹ́ ṣe nígbà yẹn at that particular time ọwá ìmọ̀ lórí bí wọ́n ṣe é ṣe tó fi ní ṣiṣẹ́ ó fi jẹ́ ìkẹ́ fún ọ níwájú ọba adẹ́dà tí ò fi ní jẹ́ ìyà fún ọ. tí bàtà bí tí bàtà bí bọ̀ àwọn sàbẹ máa ń kọ lọ́dọ̀ òjíṣẹ́ náà sàásánà torí pé kí ni ó ní a má bọ bàtà ẹsẹ̀ kan o ẹ má bọ bàtà ẹsẹ̀ kan. wọn ò rí lórí kodoro rí òjíṣẹ́ náà sàásánà wá jáde kò fi kankan lérí kò wé ṣèṣe sí àwa mùsùlùmí ńgbà tó di wípé àwọn amúnisìn dé ìṣe wọn ó ti pa àwa náà ń jọ wọn ni ẹ̀ẹ̀kan ṣoṣo instance tí wọ́n rí òjìṣẹ́ lára islam tí òfin kan lérí òun ni ó fẹ́ kírun adẹ̀gbọ́dọ̀ ṣe sútúrọ̀ kí ni position sútúrọ̀ nínú ọ̀ràn yẹn ni ojú ọgbọ́dọ̀ fi nǹkan kan síwájú tí òfin ní jẹ́ kí ẹni tí ń kọjá wájú rẹ̀ kó má bàa dẹ́ṣẹ̀ tàbí ẹni tí ó kọjá wájú rẹ kọ má bàa rẹ jẹ ta ni ó bàrùn rẹ jẹ tó kọjá wájú rẹ ajá dúdú wọ́n ya Rasulullah ewu ni ìyàtọ̀ láàrin dúdú àti ètè ètè dúdú ó ní ajá dúdú bó ṣe sọnù. wọ́n kí asiri ṣe àmọ̀ pé àsìkò gbígbà àdúrà níjọ́ juma between asiri àti magrebu ó fẹ́ lọ sùjádà ajá dúdú fẹ́ kọjá wájú wọba dẹdà bá ń pa ọdẹkù ajá yẹn dẹkù lóòótọ́ tọ́lá àsìkò kínní àsìkò yìí sùjádà wọba dẹdà bá ń pa ọdẹkù ajá yẹn dẹkù lóòótọ́ obìnrin tó ti bàlágà kọkọjá wájú yẹn ọba àrùn yẹn ọ wá ní ẹni tí ń kọjá níwájú kírunkírun tó bá mọ ẹ̀ṣẹ̀ tóun ó dà ni tí wọn bá ní kó dúró fún ogójì yóò dúró ṣé ogójì ọjọ ni ogójì oṣù ni ogójì ọdún ni lórí kéèyàn ò bá gbogbo eléyìí abadan bóòlù ó ṣe dúró lórí irun bóòlù ó ṣe ṣe rùkú bó ṣe dìde bóòlù ó ṣe lọ sùjádà gbogbo nǹkan yìí á ní mà lórí ẹ̀ ló fi jẹ́ pé lórí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe at any time ọba adẹ́dàá ni máa faratna fil kitabi min shay'in àfi nǹkan kan lẹ̀ nínú tírà yìí pé a ṣe àìbìkítà lórí rẹ̀ débi pé kódà nǹkan tó ṣẹlẹ̀ afẹ́gbé fóònù. òfin ti làálẹ̀ lórí ẹ̀ torí pé kí ẹni tó gbé fóònù dún ó gbé ó ṣe náà yẹn pé ta ni o ẹnìyẹn ni ó wá sálámà torí bí ẹni tí ọkànlẹ̀kùn fẹ́ wọlé ńlé ni ọkàn tọ́ba kanlẹ̀kùn tó fẹ́ wọlé ńlé kí lẹ́ni tó nílé ọ̀sán ẹni lọ́sọ̀ pé nàá ìyẹn ni pé ìwọ ta ni. kí ló dé sọ asalaamu qabla ta qabla kalam kẹ́nì kankan tó báyàn sọ̀rọ̀ kọ́kọ́kọ́ sálámànà kí ni ó ṣe yọ asalaamu alaykum tọrọ sọ yìí pé waman bada'akum bil kalam qabla salam fala tujibu ẹni tó bá kàn bẹ̀rẹ̀ sí báyìí sọ̀rọ̀ tí ò bẹ̀rẹ̀ pẹ̀lú sálámà ẹ̀ má dá lóhùn ti oní naam asalaamu alaykum kí ni ó ṣe wa alaykumus salam ètò kéré jù wa aleykum salaam tọ́ba ni asalaamu aleykum wa rahmatulah ma kó o ṣe bó ṣe bó ṣe sọ fún ọ àbí kó tẹ̀síwájú tọrọrọ ọba adẹ́dà tó sọ yìí pé tí wọ́n bá kí yín ní kíkí ẹ dáhùn pẹ̀lú òǹdíwọ̀n bí ẹ ṣe kí yín tàbí tàbí ìtọ́jà jù bẹ́ẹ̀ lọ. ló fi jẹ́ pé tí wọ́n bá dé òjìṣẹ́ lásán tí wọ́n bá sálámù sí òjìṣẹ́ lásán wọ́n ní táwọn bá ṣe sọ fún ibi asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah ani wa aleykum salaam wa rahmatulah wa barakatu wa mafiratu ní pé yóò da gbogbo ẹ̀ lẹ̀ torí pé kíni wọ́n fẹ́ gba gbogbo ládàá torí pé pé zikiri ni ẹ bó ṣe wà nínú sísílẹ̀ hadith sahih. gbogbo ń tá a bá fẹ́ ṣe á wà á mọ̀ lórí rẹ̀ ẹn èmi ò tí ì lọlé kí kò sẹ́kíùsì fún anything tó o bá fẹ́ ṣe nígbà yùn ọ̀fẹ́ tà ní ọ̀fẹ́ rà ní ọ̀fẹ́ jẹ ní ọ̀fẹ́ bó ni wọ́n ṣe ní ká ṣe ó ti kàn án nù èyí ni ilmìlì hàl ìmọ̀ kọ́ndíṣàn tó wà ní ìsìn ọ̀ wà ná torí tó o bá ṣe é lójú ọ̀nà tó yapa sí bọ́lá wọn bá ṣe fi hàn òjìṣẹ́ lọ́sọ̀lá àlọ́ sọ́lá ọgbẹ́sẹ̀. ma arsala rasula illa li yuta'a bi idhnillah àrùn ìrànṣẹ́ bí ẹ bá ti pé ká fi ṣe àríkọ́ṣe ká jọ ọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo ń tọ́ bá fẹ́ dáwọ́lé làáfàá fi sọ ẹni tíra tá n kitabul akhdari ó wa yahrum alayhi haramu ni fún ẹnikẹ́ni tó bá ti bàlágà. àyẹ̀fẹ́ alẹ́ sí ilẹ̀ sí pé kọ́ dáwọ́ léṣẹ́ kan bó ṣe lè wò kó kéré tó. hátà yẹ alẹ́ mà hukmu Allah fi àyàfi tó bá ma òfin ọlọ́run ọba lórí iṣẹ́ òun náà. iṣẹ́ tó fà síbù lélẹ̀ ok bóò ni wọ́n ṣe fẹ́ ká ṣe ló fi jẹ́ wípé bóò ṣe ń ṣeun ọmọ sí kínní ọmọ gbalada lórí ẹ̀. ìmọ̀ wíwá ìjẹ́ kéèyàn àtàrí ìmọ̀ kìí wá ṣe wíwá lásán títẹ̀lé kìí ṣe pé títẹ̀lé nìkan pípèpè sídìí rẹ̀ ah mo rí tó ṣe báyìí bẹ́ẹ̀ ni ẹ̀rí wá báyìí ẹ̀rí wá báyìí ẹ̀rí wá báyìí àwọn àfa sọ báyìí àwọn àfa sọ báyìí o ti ń pèpè sídìí rẹ̀ ni tó o bá wá ara ẹni tí ń ṣe ìdàkejì tó dúró lérí ìmọ̀ á wọ́n ní ká má ṣe báyìí o tòrẹ́ rí báyìí rí báyìí rí báyìí ó lè bí báyìí ó lè bí báyìí ó lè bí báyìí. pẹ̀lú pẹ̀lẹ́kùtù ọ sọ fún un nísọ tí ó fà mára ládàá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó mú wa kò tó sọ aburú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó gbé kalẹ̀ pẹ̀lú làákàyè torí àtòdodo àti bá a ṣe sọ tá a bá sọ tán bá a ṣe fi pẹ̀lú ẹ̀ ara ẹ̀sìn ni tí gbogbo wa gbọ́dọ̀ mójútó ọ pàtàkì. torí pé kí ni ọba adẹ́dà kí ló sọ fún jíṣẹ́ lọ́sọ̀lọ́sọ̀lọ́ ó ní pèpè sójú ọ̀nà ọba rẹ̀ ó ní bil hikma wal mau'izatil hasana pẹ̀lú hikma hikma ni wípé bọ́ba adẹ́dà ṣe fẹ́ àti àwọn wáàsí tó dùn òní wípé ọ̀sọ̀ àwọn aláàdá tí ń bẹ́ẹ̀ bẹ̀ fún un oore tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sọ́lá máa fi ń sọ wípé ta ni yóò ṣe báyìí yóò ṣe báyìí yóò ṣe báyìí yóò ṣe báyìí tí wọ́n gbà wọ́n á sẹ́yìn ah, lè ṣe rí gbogbo ìlú ṣẹ́sà àdá lákà àtàlùfẹ́jìrì tó kí lákà méjì yẹn yóò jẹ́ kó o gba gbogbo àwọn aládàá yẹn àti tó jù bẹ́ẹ̀ lọ ẹni tó bá gbọ́yìn ṣé kò ní kí lákà àtàlùfẹ́jìrì pàápàá jùlọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n jáde pẹ̀lú òjíṣẹ́ pẹ̀lú àwọn sàbí gbà tí wọ́n fẹ́ sùn ó ní ìrẹ́ Bilal lọ́dẹ́lá àná tásìkò òun bá tó kó jí o ìgbà wọn ó jì sí oòrùn ti yọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam Bilal ìwọ́lá ni ó jí à ó ní ya Rasulullah ní tó gbé yín lọ ló gbé mi náà kí ni oòrùn a ah, òjíṣẹ́ náà sára ni ká yẹra fún ibi wọ́n wá sún síwájú. wọ́n pè ọ́ tó túmọ̀ sí pé tá a bá tiẹ̀ fẹ́ sàrùn gan á sì kí ni á pè ọ́ wọ́n ṣe kọ́ ọmọ irun yẹn nígbà òjẹ́ pásù bá ní wọ́n mọ́ra ká àtàlùfẹ́jì rọ̀ tó túmọ̀ sí pé kí ni á sàn ṣùgbọ́n tọba yẹ pé à ń bọ̀ ní masjid ni àti kì í abáwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹnu kí ni a ṣe à kọ́kọ́ fọ́lò wọn bàtà bá fọ́lò wọn tán akínú ọ̀ràn yẹn tán ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ lásán àṣálà ń gbá wọn kínú ọ̀ràn yẹn tán máa wọn kásùbà tán ló bá dìde ìgbà tó ṣe tán òjíṣẹ́ lásán àṣálà abilé rẹ̀ ṣé àṣùbà àti dèrè mẹ́rin yẹn. ó ní ara mi kíra ká àtàlífẹ́jìrì mi di pa kásùbà o ji sàn kankan tí ọba wà pàmísíbù yóò sọ pé má o bọ́dù kọ́ sàn ṣùgbọ́n kí ló ń gan ṣe ńgbà tí ò ká kó tó di pé wọ́n kásùbà ó jẹ́ kó òòrùn ọ yọ ọ́ ná kó tó múra ká rẹ̀ wá. làwọn afáà yọ ń bẹ̀ wípé ní tó ṣe lọ́lọ́lá jù ṣùgbọ́n ètí sàbẹ̀ ìṣe náà ọ wà ṣe kí ni ọ wà pàǹdísìn. tó ṣe náà àṣọ làǹṣẹ̀ èyí lọ́lọ́lá jù eléyìí náà ọ wà pàǹdísìn. ìdẹ̀kùn tí ń bẹ nínú ẹ̀sìn wa nù ó dé láti ibi iṣẹ́ gbàtọ́ wọlé sí eleven tìlù òun wò pé ah <laughs> pẹ̀lú aago yìí tí kì í ta ṣùgbọ́n àní màá bá dì mú báyìí ṣé tàájúdù lè rọrùn mọ́ báyìí mú iye tó o bá lè yàn wá kó o tó sùn. ọba adẹ́dà ọgbà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ torí pé kí ni tàájúdù bẹ̀rẹ̀ láti ìgbà tá a bá ti ká ṣùgbọ́n títí dìgbà o ìgbà tá a lè fọjá rẹ̀ ó fi lọ. ọbẹ̀ rẹ̀ láti orí rákà mélòó ẹ̀yọ̀ kan ṣoṣo. maximum tó jìṣẹ́ lára àṣọlá máa ń yàn ó ní mélòó gẹ́gẹ́ bí àwọn àyàtà ṣe sọ mọ́kànlá ó ní kì í kọjá mọ́kànlá àsìkò rẹ̀ ó bẹ̀rẹ̀ láti gbà yẹn ó wá mú nǹkan rẹ̀ wá kó tó sùn torí Abu Huraira rọjàlá àná ó ní lára tó jìṣẹ́ lára àṣọlá sọ fóun pé kóun tó sùn o kóun máa mú wítìrì òun wá wítìrì náà ni tàájú òun náà ni kíámù lẹ́yìn. ìdẹ̀kùn ó wà ń bẹ̀ báwọn kọ́mọdé yìí pé mo wá sùn ní èrí kíní ìṣe yẹn kúkú mu wá ní. bọ́ba adẹ́dà bó ṣe fi ṣe ìrọ̀rùn lọ lóríṣiríṣi nù kó fi má jẹ́ pé kí ni ẹnìkan ò lẹ́skíùsì. ìmọ̀ àwa ogun tá a fẹ́ ṣe ah mọ́sílẹ̀ ara mọ́tò nísìn sáàkàn bọ́ sí orí rẹ̀ báwọn aṣọ ìbò ní ẹni ká rọpò sí ìbò ní ẹni á rọmi sí èwo láàgéèjì ń bẹ tí a bá ṣe léyìí tí a gbádùn mọ́tò wa àìgbádùn tiwi ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọba wádìí pé bó lòun ó ṣe ṣe léèsì ó ní wípé kò ní síra kò ní lè bá ọba adẹ́dà pẹ̀lú ìdùnnú mọ́tò rẹ̀ ó lè nọ́ọ̀kì kó tó débi tí èbúté kó tó débi tá à ń lọ èyí ni pé kó tó di wípé ọlọ́jọ́ òdì ó lè ṣìṣe nínú àṣìṣe tó wípé yóò ní àkóbá fún un kò ní jèrè níwájú ọba adẹ́dà. lójúṣẹ́ náà sọ́nà sọ́nà mi sọ yìí pé máa rọ ètò mísílẹ̀ ara náà máa ha àríbọ̀ ha èmi ò rí irú iná irú iná rí nínú àgbàyanu àwọn èèyàn tí wọ́n láwọn ń sá fún oorun ni wọ́n ń sùn sẹ́ni tí ń bá ń sá fún nǹkan wọ́n máa rọ jẹ́nà ha èmi ò rí irú iná irú àlìjẹ́nà rí oní nǹkan àwọn tí wọn láwọn ń lé àlìjánà oorun ni wọn ń sùn téèyàn bá ń lé téèyàn fẹ́ mú téèyàn máa ń sùn là. ẹni tó wà ní oorun òun láláì màkà. ignorant muslim expression ni tí ó wà contrary to common sense torí pé kí ni islam n tó túmọ̀ sí ni pé gbogbo nǹkan tó bá fẹ́ condition tó bá wà yóò wá ìmọ̀ lórí rẹ̀ yóò dẹ̀ mú lò yóò dẹ̀ ṣe ó lè má lọ school ó lè má but kí ni ó ń wá ìmọ̀ kí ni à ń pè ní mọ̀ ọgbọ́ ìró ní bó ṣe ṣe tó fi ní ìsìn tọ́ba adẹ́dẹ́ ó fi yọnu sí ọ. ẹni tó bá jókòó tó ń lọ tó ló ń lọ lè kéwú tí ọkọ bí ó ṣe sin ẹ̀sìn kí ló lọ sí bóyá lọ kéde bó ṣe sẹ̀sìn tọ́ba adẹ́dẹ́ ó fi gbà lọ́wọ́ rẹ̀ èèyàn ní kéwú. ọ̀kan nínú àwọn ọmọ ìyàwó ni wàláyé ń tẹ̀sán ẹ̀ mọ́ jẹ́rìsì mo ní kí lóye tó fi jẹ́rìsì. ọmọkùnrin kan wà láṣù lọ́wọ́ àtẹ́lẹ̀ University of Ìbàdàn lọ́wọ́ àtẹ́lẹ̀ kó tó di kó wá sí láṣù professor nínú Arabic ó gbọ́ lọ arúbáwọ̀ orí rẹ̀ fẹ́ fọ́ ṣùgbọ́n kì í ṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí ọgbọ́ lárúbáwá láṣẹ̀kà ọgbọ́ lárúbáwá bàbá dáhùn ẹ̀jẹ̀ rẹ̀ sí i pé eléyìí gbọ́ lárúbáwá rahimahullah ṣùgbọ́n kìí ṣe mùsùlùmí. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà tó jẹ́ sítúdẹ̀ǹtì rẹ̀ wọ́n máa ń jọ ń lọ́rọ̀ ọmọ ẹ̀yà náà ti jáde láyé ní sọ̀rọ̀ ṣùmọ̀lọ́ wọ́n wá ń bá fa ọ̀rọ̀ ó ní má disturb ara rẹ̀ òun kà kún ni wípé civilization kan ní Islam àsìkò rẹ̀ dẹ̀ ti lọ wọ́n ṣàgbé kalẹ̀ wọ́n ràn òjíṣẹ́ ọmọ ìyá wa dáná yìí pé ó ṣì ó ṣì sórí ali islam lànàbí yìí ságbé wá kò parí iṣẹ́ òun ló dí dídé òjíṣẹ́ láti àṣàlám láti parí iṣẹ́ ló fi jẹ́ wípé nǹkan báyìí bó ṣe ṣe ni nǹkan báyìí bá ṣe ṣe ni nǹkan báyìí bá ṣe ṣe ni tí ò sí nínú ẹ̀sìn tí torí Jehovah witness lòun ọmọ ìyá yìí ń gbà tó ṣàlàyé fún báwọn bọ́ṣáàmà torí póun jẹ́ lecturer fún tí ìdẹ́ tún ṣe mùsùlùmí bó tiẹ̀ jẹ́ pé ẹ̀rí ọkàn ń jẹ́ wípé arákùnrin òdodo ní sọ o ṣùgbọ́n kò kò fẹ́ gbà torí a pòfẹ́sọ̀ a máa gba ọ̀rọ̀ lọ́wọ́ eh, student tó ń ṣe tó ń supervise. Uh, ẹ má fún masters ẹ. kí ni téèyàn bí ká mọ̀ òdodo ọ̀tọ̀ ká lè tẹ̀lé ẹ e ọ̀tọ̀ òun ló pé next stage téèyàn bá fẹ́ tán rí ọ gbọ́dọ̀ kún fún nǹkan àdó aa kọ́ máa ṣàdúrà gbogbo ọlọ́run o. ntí mo mọ̀ yìí jẹ́ ń lé mú lò kí n fi jèrè pẹ̀lú rẹ̀ níwájú ọba adẹ́dà níjọ́ gbèǹde alikiyam. torí ìmọ̀ ọba mọ̀ kí èsè pé ó mú ọ súnmọ́ adẹ́dà látara wípé òun ṣe ti ń fẹ́ bó ṣe fi ó ti ṣì kìí ṣe mọ oríire kìí ṣe mọ tí ó ṣe ọ láǹfààní ló fi pàtàkì ẹlẹmọdáfẹ medical doctor engineer gbogbo eléyìí ìmọ̀ ní ìmọ̀ bá ṣe lólé ayé oúnjẹ nkankan tó o bá wá mú lò ní múlò ẹ̀sìn ó ti dẹ̀sìn ọmọ gbalada lóye látara pé kí ni ọ̀ ń ṣọ́ àwọn ìwọ̀ kọ́ ọ mọ́ kó sínú ìyá ọlọ́run ọba pẹ̀lú tó ń ṣe ọ̀ ń ṣọ́ òfin ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ ó sì dẹ̀ fún. kátàkárà ò ń ṣọ́wọ́ ọba adẹ́dà lórí rẹ̀ ó ti dẹ̀ sìn. ọ̀ ń dáko nítorí ẹ̀ kó o ṣe pẹ̀lú rẹ̀ ò ń ṣe ó ti dẹ̀ sìn gbogbo ń tọ́ ń bá ń ṣe tọ́jẹ́ yí pé òun tẹ̀ lófin ọba adẹ́dá pẹ̀lú rẹ̀ ó ti dẹ̀sìn ló fi jẹ́ pé gbogbo àwọn òṣìṣẹ́ báyìí wọ́n lọ síwájú òjíṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ ọ̀sọ́lá mi láti lọ́ọ́ gba kéwù pé báyìí bó o láti ṣe eléyìí bó o láti ṣe eléyìí bó o láti ṣe. àwa mọ̀ bá a ṣe ṣe èèyàn ọ̀tọ̀ ká wá ṣe é nǹkan mi tún àìmọye nǹkan tá a mọ̀ tá a múlò a mọ̀ gbódòdó lélẹ́yìí bọ́ tá a tẹ́lé ńlọ bí àdúrà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú àdúrà tí màá ṣe jù ó ní Allahumma ya muqallibal qulub sabbit qalbi ala dinik wa ya musarrifal qulub sarrif qalbi ila ta'atik yí pé ọmọ yẹ̀mí ẹ̀dẹ́ èèyàn bó bá ṣe wù ọ́ jẹ́ míì ni ó rin ilẹ̀ lórí ẹ̀sìn rẹ ìrìn rẹ òun ni wípé gbogbo ohun tí màá bá ṣe bó o lòjíṣẹ́ ńlá ṣe ṣe é torí ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ kò ní tán rí ẹni tí ọ̀tán rí ò lè rálì jẹ́ náwọ̀ ewu ti mẹ́ńbẹ́ òfìjẹ́ èèyàn ṣọyìn èèyàn èèyàn ṣàdúà àdúà ṣíṣe gan ẹ̀sìn ni. ntọ́ ń bẹ lọ́n lé lórí ó tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ ọmọ gbàládá lórí rẹ̀ torí pé kí ni ọ̀ ń sádọ́ bá wa dé pẹ̀lú ohun tí ẹ ń bẹ̀ ọ́ gbàládá toró ń tẹ̀sìn ká ń bí eyín ọwọ́ á tẹ̀ ọ́ lọ́wọ́ o dúpẹ́ o lò ó ní bó ṣe fẹ́ à ìpele mi ìtúnú lórí ládàtọ́ gbà ló fi jẹ́ pé mùsùlùmí dúró pẹ̀lú àdúrà ṣíṣe àmọ́ ṣàdúrà gbogbo ìgbà ni wọ́n bá dẹ́dà bá ń tún mi ṣe o kì í wá ṣe yùn nìkan á sọ àsìkò gbígbàdúà èwo lọ́rọ̀ ọ̀hún jù èwo ló sọ jù ó nígbà tá a súnmọ́ bá dẹ́dà jù ó nígbà tá a wà ń sùjádà ìrónú ìrónú kí ló tún wá sọ ó ní fa àkírù fíìhì àdúà ẹkún fàdúrà àti ṣe ń bẹ̀ kókó pọ̀ ó ní ìgbà tá a súnmọ́ bá a dẹ́dà jù ó ní ìgbà tá a bá wà ń sùjádà ibi tó lọ́lá jù lára à ń fi ń gbolẹ̀ fún imú ojú ọwọ́ méjèèjì orúnkún méjèèjì ẹsẹ̀ méjèèjì ibi tí méjèèjì ọ̀hún àti gbolẹ̀ fọ́ bá a dẹ́dà. òṣìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́la mi àsìkò tá a súnmọ́ bá a dẹ́dà jù nù nígbà tá a ti fi súnmọ́ yìí ká kún fádùn àṣìṣe kì í ṣe ìwé nìkan. ó ní ìgbà wọn bá pèrún tán kí wọ́n tó ṣe kọ́ àbí gbà wọ́n ṣe kọ́ tán kí màmú o tó ṣe takbiratul ihram ó lásìkò gbígbàdúrà ni kí ló ní ká kọ́kọ́ ṣe nígbà yìí. bàbá yóò tá a bá repeat ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ntí muhammed sọ àwa náà repeat ẹ̀ allahumma rabba hadhihi da'wati taama wa salati ati muhammed al-wasilata al-fadila tá a la kọ́kọ́ sàdúrà ala òjíṣẹ́ náà níbo la tọrọ fún ó níbi kan wà wọ̀sílà ni wọ́n ń pè ẹrù ọlọ́run ọba kan ṣoṣo ni ó wà ń bẹ̀ mo nírètí pé èmi ní ọ̀jẹ̀ nítorí náà gbogbo ìgbà tẹ́ ń bá ti ń ṣàdúà ẹ tọrọ ọbẹ̀ mi ṣé atọrọ àtọrọ ọlọ́run ó fún ṣùgbọ́n káwọ́ èyún náà sórí ire tiwa ni ọ̀sàtọ̀ láti fojú iṣẹ́ lásàtọ̀ làwọn ẹjọ́ ọlá rẹ wàhálà tiẹ̀ nù kí sọ ó ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi dájúdájú òun ọba adéda Allah subhana wa ta'ala àtàwọn màláìka òun ṣé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àpọ̀ tó màláìka èyí ń bẹ láyé gan torí pé kí ni ẹnì kọ̀ọ̀kan nínú wa méjì méjì ló at least ẹgbà wa wípé kì í ṣe méjì yẹn nìkan àwọn tí wọn popular àti wọn kọsẹ̀ àwọn kan wà níwájú àwọn kan wà lẹ́yìn àwọn tí wọn wà níwájú tó o bá ti ṣe ìgbéraga yóò fẹ́ wálẹ̀ ẹni tó bá ti tó bá ti ra rẹ̀ ńlẹ̀ yóò mú lọ sókè bámbámbámbámbám wọ́n pọ̀ lọ báwọn eyín láyé wa ń dígan àti ìsọ sọ́mọ̀ kínní àti ìsọ tẹ̀kẹ́jì àti ìsọ kẹtẹkẹta kí ló jíjẹ́ náírà sọ́lá ń bẹ̀ sọ. ó ní atẹ́tí sẹ́mà sẹ́mà ìnira bá sẹ́mà kí ló dé tó fi bá ó ní kò síbì kan nínú sẹ́mà méjèèje tí ò sí màláìkà kan tí ń lọ sùjádà fọlọ́wọ́n bá ń bẹ̀ tí wọ́n yìn ṣáà àtọ́ wọn àtọ́ wọn ní ọba ẹlẹ́dàá wa ní ohun wo àtàwọn màláìkà yìí yusalluna ala nabi àwọn ń ṣe àsàlátù fojìṣẹ́ náà fìlà rẹ̀ ọ̀tẹ́lẹ̀ àwọn ń ṣàsàlátù ọ wà nítọ̀ ẹ̀yin náà ẹ má yọra yín lẹ̀ nínú oríire yìí ara ó má nà ẹ má yọra yín lẹ̀ nínú oríire yìí yàrá lẹ́bí náà mọ̀ sọ́dọ̀ àárẹ̀ yìí ẹ̀yin náà ṣàsàlátù fún un kí ló yíṣẹ́ lára àṣọ làǹtọ̀ ó lẹ́ni tó bá sì kan fóun ọba adéèdè ó sì mẹ́wàá fún yóò pẹ̀sẹ̀ mẹ́wàá rẹ̀ fún yóò fún lágbègà mẹ́wàá ó ní kò ní sẹ́ni tí ò ní ládàá tó ó ní bẹ́ẹ̀ bá ń ti ń ṣe àwọn mọ̀láìkà ọmọ sàṣàlátù fẹ́yìn náà tẹ́ẹ̀ bá ń ti ń ṣàdúrà tẹ́ẹ̀ bá ń ti ń sàṣàlátù fóun ọba adẹ́dẹ́ ọ máa tètè gba àdúrà yín ló fi fa Ibnu Taymiyya rahimahullah rahmatan wasi'a ó ní tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ká ṣe tá a bá ń ṣàdúrà lọ ká ṣe tá a bá ṣàdúrà tán ká ṣe sallallahu alayhi wa sallam kì í ṣe yín onìkan òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ní wọ́n ń kó àwọn mọ̀láìkà kan ti wá wọn ò níṣẹ́ tí wọ́n ń ṣe ju pé wọ́n ń he ẹni tó bá ṣe àṣàlátù fóun yàtọ̀ sí ètò dúró níbi sàárè òun tó jẹ́ wípé wọ́n mọ̀ sọ pé lágbájá ọmọ lágbájá ó ń ṣe àsàlátù fún ọ níbi báyìí kí ni ìtumọ̀ mi faqih al-Madina Sheikh Mukhtar Shinqiti hafazahullah wa ó ní òbí tún ti tara èèyàn kóore ń bẹ̀ òun nítorí pé èèyàn ń sàṣà láti fojíṣẹ́ náà sàṣàlà àdíngbà tí màláìka ń sọ pé lágbájá ọmọ lágbájá ọmọ òbí rẹ̀ náà tún ti ó tún ti kóore ń bẹ̀. dùá èèyàn ó kù fún dùá àṣìṣe kì í ṣe dùá àṣìṣe nìkan á sọ àsìkò tí máa ń jẹ́ gbígbà nínú sùjádà wa. nígbà wọn bá pè mú tán nígbà wọn bá ṣe azan ìkọ́mọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ n'i ní ní nígbà tí gbogbo àwọn èèyàn bá sùn tán tí wọ́n dìde kì í ṣe ìyún nìkan ó ní ìdá àgbẹ̀yìn kí ni a máa tọrọ wọ́n bá dẹ́dà mọ́jọ́rọ̀ ló dojú rú ìdojúrú ọ̀rọ̀ ẹ̀dá ó ní pé ó ń ṣẹ̀sìn tẹ́lẹ̀ kò ṣe mọ́ oríjẹ tẹ́lẹ̀ oríjẹ èyún kékeré lèyún àìmọye àwọn èèyàn tí wọ́n ń rí jẹ tó jẹ́ wípé tí wọ́n ń jẹun ó ń bíùdì ara wọn fún iná ọlọ́run ọba ní nínú sàárè kí ló jíṣẹ́ lọ́sọ̀lá àṣàlám sọ ó ní rúbà àṣàṣù àgọ́bẹ̀rù. mẹ̀dùnfúrù alẹ́lẹ́bùwàb làwọn aksam alọ́lọ́hìn làbárọ̀hù àìmọye àwọn èèyàn pẹ́tẹpẹ́tẹ lórí kò rí jẹ kò rí mu tó o bá rí gan tí wọ́n bá lọ síbi tí ti ń ṣe nǹkan wọ́n sọ pé wọn ò ní fẹ́ ti àwọn èèyàn torí bó ṣe rí wọ́n wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan bí ẹgbọ́njẹ rẹ̀ wá dí fún torí kì í ṣe pé torí pé wọ́n fẹ́ràn o torí pé wọn ò fẹ́ kó rúpọ̀ ó ní làwọn aksam alàlá làbẹ̀rẹ̀ tó bá búra yìí pé wàláyé ọlọ́run ó ṣe kíni kaba yìí ọba adẹ́dà ó ṣe torí pé ó ti pawọ́ ọba adẹ́dà mọ́jú wípé kó tún wá fi kún fún un wípé tóun ò bá ṣe kọ́ wá kọ́ wá kọ́ wá san kọ́ wá san gbèsè lọ tọba búra lórí ní tí ò ṣẹlẹ̀ kí náà ṣẹlẹ̀ kí ni mínímọ̀ tó ṣe ọgbà wẹ̀ tọ́ọ̀bá lè gbà wẹ̀ ó fi dè ọba adẹ́dẹ́ ọ̀fẹ́ kéèyàn tún lékún tí ń tí ń bẹ lára rẹ̀ tí ń ṣe torí tọ́lọ́run ọba ọba ẹ̀ ó búra pé ọ̀lẹ́ ọlọ́run ó sọ ọlọ́run ni mo ti ṣe sáàmù bá tiẹ̀ lọ mo ti ṣe ṣùgbọ́n tí wọ́n bá rí ọmọ wò yí pé ó fojú tẹ́ńbẹ́lú rẹ̀ kò jẹ́ nǹkan kan nínú àwùjọ ló fi jẹ́ pé mùsùlùmí èfojú tẹ́ńbẹ́lú ẹ̀ nìkan kan ọ̀fàmàrà ó tolérè tó bá ti bọ́ síwájú wọn pé àdánwò tán lọ́bọ̀ ọba adẹ́dà mú wa bọ̀ yìí. àdúrà téèyàn máa ń ṣe é jù ìpè wọ́n ọba adẹ́dà má dojú ọ̀rọ̀ mi rú má gbẹ̀sìn lọ́wọ́ mi. àti ìnà fìdúnìyà àsànà dáadáa alẹ́ ayé ṣe fún mi wàfíìlà àkẹ́tì àsànà tọ̀run náà ṣe fún mi wàkínà azábẹ́ náà yàwá yàrá náà torí kí lọ́ba adẹ́dà sọ nípa àyà náà wọ́n ní innaka man tudkhili nara faqad akhzaytahu ẹnikẹ́ni tó o bá mú wọná ọ̀yẹpẹrẹ rẹ̀ ah! wa ma lizzalimina min ansar àwọn alábòsí ò ní rúlù ràn lọ́wọ́ níjọ́ náà ẹni tó bá wọná ó ti yẹpẹrẹ èyí tó kéré jù nínú oró ná ó ní ìgbà tí wọ́n ń fòdí wọn táyé wọn iná tayé ń bí one over seventy iná tọ̀run ni ẹni tí ó jẹ̀yà tó kéré jù lẹni tí wọ́n ń kó náà má lẹ́sẹ̀ torí rẹ̀ ń sọ bí ẹ̀kọ́. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ojúwe eléyìí fáwọn sàádé bí ìgbà tí wọ́n ń rí báyìí ojúwe àlìjẹ́nà náà fún wọn bí ìgbà tí wọ́n ń rí báyìí títọ̀ yẹn ni wọ́n ń rí ni wọ́n ń fi ń kò sí tí wọn ò lè sacrifice torí pé kí wọn má bàa wọ́n náà kò sí tí wọn ò lè dáwọ́ lé torí pé kí wọn lè bá àwọn àlìjẹ́nnà á máa bẹ̀ ntẹ̀yìn á máa bẹ̀ lọ́hùn pa fún jù fẹ̀sìn rọ̀ mí lọ́rùn àti juwọ́ jùsẹ̀ fún ọ jẹ́ ó fún mi òjíṣẹ́ náà sàrà sílá sọ pé lẹ́yìn ìgbà tó bá ṣe tẹ̀sẹ̀ wò tó sọ̀sọ̀ láti fojíṣẹ́ náà sàrà sílá sàdúà tó pọ̀ ọ́ àsìkò gbígbàdúrà ni kí ló ní ká kọ́kọ́ sí. Allahumma inni a'udhu bika min azabi jahannam wa a'udhu bika min fitnati al-mahya wal-mamat wa a'udhu bika min azabi al-qabr wa a'udhu bika min masih dajjal kí ni masih dajjal ń sè yóò sì àwọn èèyàn lọ́nà tí wò ní rálì jẹ́ náà wọ̀. gbogbo fìtínà téyàn òfin ní rí àlìjẹ́nà wọ̀nyẹn olóní ká máa tọrọ nígbà bá ṣe tẹ̀sẹ̀wùdù tán tòró ní ká bá ti ṣe tẹ̀sẹ̀wùdù tán tá a ṣàfọ̀mọ́ fọ́ba adẹ́dà ọ̀tán báyìí tá a dẹ̀ fàṣà láti fọ́hùn kí ló ní ká ṣe ó ní ká ṣàṣà ká bẹ tá a bá ti bẹ lọ́hùn àsìkò gbígbàdúrà ni. ní sọ fún sàbí nígbà tó ní tó ń ṣe tẹ̀sẹ̀wùdù ẹ̀hẹ́n sórí nígbà tó ti ṣe tó ń ṣe tán tó ti ṣàṣà látù fómi tán ọ̀yà bẹ bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọba yóò fún ọ. mùsùlùmí yìí já kìí má ka eléyìí kún torí pé opportunity opportunity kíni ká fi dé dúró déédéé ká lè bá a tán re torí tí èèyàn ọmọ ilé gbogbo ìgbà bó o ní í ṣe tán re orójìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá sọ pé àdúrà máa yẹ ká dára. ọmọ kádàrà Umar tó jẹ́ àlàáńtì anhu wọ́n rí níbi tí ń ti ń ṣe tawaf kí ni àdúrà ti ń ṣe Allahumma in kunta katabtani shaqiyan famhani wathbitni sa'idan fa innaka qulta wa qawluka al-haqqu fi kitabik. yamhu Allahu ma yasha wa yuthbitu wa indahu ummul kitab wọ́lọ́wọ́n ọba tó ọba ti kọ́kọ́ lórí ibú níbí parẹ́ kó tún kọ́ torí ntọ́ bá wù ọ́ nínú ntọ́ ọba kọ́ ọ máa parẹ́ ntọ́ bá dẹ̀ wù ọ́ ọ máa fi rinlẹ̀ ṣébí wọ́n lọ sọ nínú tírà rẹ̀ yìí pé yamhu Allahu ma yasha ntọ́ bá wù ọ́ nínú àkọọ́lẹ̀ ọ parẹ́ wà yóò ti fi tùrú tó bá dẹ̀ wọ̀ ó fi rin lẹ̀ wà ìndẹ̀ humul kitab tẹ́bá wà lọ ní tíra náà wà lẹ́yìn kankan lè ó lè kọ́ di ọ tó túmọ̀ sí wípé a lè ṣe irú àdúrà báyìí tá a bá lè ṣe ọmọ rò mí ṣe tó jẹ́ náà ẹ̀yin ọmọ ṣàdúrà jẹ́ ń tàn rẹ̀ torí wípé àdúrà máa ìmọ̀ sí dáadáa ọmọ ń jẹ́ kọjọ́ orí eh, kọjẹ́ kẹ́mi èèyàn ogún. ẹ igi tó bá tọ́ ìpẹ́ nígbó àpò Yorùbá lè yàn wà ẹni tí ń bá ti ń ṣe dáadáa ó ń ṣe dáadáa sí ara rẹ̀ kí ni dáadáa téèyàn ó ṣe fún wa wí ara rẹ̀ gba ọba gbọ́ kó sì gbogbo èyí ò ní dáadáa téèyàn ó sì forí ara rẹ̀. kó wá ìṣọ́ yìí kó wá fáwọn aráalé rẹ̀ torí kí lọ́ba adẹ́dà sọ kú anfusakum wa ahlikum nara wa qudu an-nas wal hijara alayha malaika ghilazun shidadun la ya'sawna allaha ma amarahum wa yaf'aluna ma yumaru. àwa fáwọn aráalé wa òjíṣẹ́ náà sàásán náà fi sọ pé murru awladakum bis salat wa hum abna'u sab'i sinin wadribuhum 'alayha wa hum abna'u ashra sinin wa farriqu bainahum fil madaji' táwọn ọmọ yín bá ti pé ọmọ ọdún méje á ti á ti máa fi kọ́ wọn hánlẹ̀ nínú ẹ̀kọ́ tá à ń fi kọ́ wọn ni pé ọmọ tí ò tí ì tí ò tí ì dàgbà tó yìnra á máa gbé kírun bó ti ṣe lára àṣọ láǹṣe ń gbé Hasan àti Hussein aleyhi masala bó ṣe ń gbé wọn kírun tó bá fẹ́ lọ rùkú yóò gbé wọn lẹ̀ tó bá tún fẹ́ dìde yóò gbé wọn tó bá fẹ́ lọ sùjádà yóò tún gbé wọn lẹ̀ instance tiẹ̀ wà wípé ọ wà lórí sùjádà kò tètè dìde wọn wá wò wípé ah, bàbá ìpẹ́ báyìí ọ̀kan nínú àwọn sàlẹ̀ ọ̀rọ̀ ara gbórí lọ sókè. Okay wọ́n wá ra àwọn méjèèjì níbi tí wọ́n ti wọ́n ń tẹ́ra wọn lọ́rùn lẹ́yìn òjíṣẹ́ náà sàràsàlà òjíṣẹ́ náà sàràsàlà ò dẹ̀ fẹ́ dìde tó bá dìde kí wọ́n má ṣubú kọ́ má di wípé ìpalára bá wọn a pàmìtì kí wọ́n máa wá sí but a mójútó wọn a mójútó wọn tí òfin ní jẹ́ wípé wọn ó tún wá jẹ́ nuisance nínú mọ́sáàsì tàbí tí wọ́n pé ká má mọ̀ ọmọ lọ mọ́ṣáláṣí kìí ṣèṣe sí mùsùlùmí wọ́n wà mọ́ṣáláṣí láti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn kìí sàsọ làwa ń sọ àsọ à ń ọ̀rọ̀ ọlọ́run ọba là ń sọ ẹ̀sìn akọ̀mọ akọ ẹbí akọ ara a ṣe dáadáa sí wọn gbogbo nǹkan wọ̀nyí ó jẹ́ ní tí a mójútó kìí ṣe yẹn nìkan kùránì kíkà kùránì kíkà ilé tá n bá ti ń ka kùránì regularly ọba adẹ́dà ìyí máa ń fààbò bò wọ́n ìyí máa ń tọ́ wọn sọ́nà ìyí máa ń pèsè fún wọn bó o láti kà kíkà nù kíkà rẹ̀ nínú ó ní kí á mọ̀ lẹ́yìn títí kuranu lòjíṣẹ́ náà sàásán náà fi sọ yí pé tá a bá rí i wípé kò rọrùn fún wa oorun gbé a lọ a míìsì rẹ̀ lóru káàkà láàrin àṣùbà àti àìlà ló fi jẹ́ pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹgbà tọ́ba fi di wípé kò lè dìde lóru kí máa yan náfìlà rákà méjìlá lọ ní àsìkò dọ̀ha. kùránì mi bá múlẹ̀ n tó pàtàkì ni fún mùsùlùmí kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹtọ́ ó ta ahadu bil quran ẹ bá quran múlẹ̀ ẹ bá quran múlẹ̀ ó ní iqra'ul quran fi arba'in ẹ gbìyànjú ẹ̀ẹ̀kan ní ogójì ọjọ́ kẹ́ parí quran tẹ́ ẹ bá lágbára jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kan ní oṣù ọgbọ̀njọ́ tàbí ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún. Eh, mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five tàbí ẹ̀ẹ̀kan ní ogún ọjọ́ tàbí ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tàbí ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́wàá tàbí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ọgọ́rùn àwọn sàbí òjíṣẹ́ sallallahu alaihi wasallam ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni wọ́n máa ń parí Quran wọ́n ṣùgbọ́n tó bá lágbára jù bẹ́ẹ̀ lọ kó má jẹ́ ó kọjá ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́ta torí bá ń bá ń ṣe ń kà wọ́n fẹ́ ká máa ronú lórí ti ń sọ. So ẹ jẹ́ á wo àpèjúwe ìwúrí lórí tí kúránì sọ. ọmọ ìyá ni kánsà ni wọ́n ní í ṣe àwọn dókítà ti sọ wípé write off kò lè yè in fact wọ́n ti dájọ́ wípé oṣù yẹn ipa torí ifi ń ṣe yẹn ó ti wọ̀ lára jìnnà kìí ṣe pé tí wọ́n sọ yẹn wọ́n ja yòpa lára pé àti àwọn ọlọ́ọ̀ni rárá wọ́n mọ̀ yìí pé n táwọn kọ́ yìí based lórí field of studies wọn ẹni tí nǹkan yìí bá ṣẹlẹ̀ sí o kìí lójú báyìí lọ àfi ntọ́lọ́wọ́n bá bá ṣe lókun ntọ́ba dẹ̀ wò ní ìsìn ọmọkùnrin wa láìkí kuraani kíkà gan ọwọ́ adé bíi àyà yasalunaka anil jibal. قل ينسفها ربي النسف ويذروها قاء صفصفا ṣé wàá máa tó ṣe. ó ní ìwọ ọba adẹ́dà tó o lágbára débi wípé àwọn òkè àpáta tí wọ́n tó báyìí ọ̀ọ́sọ wọ́n dé lùbọ̀ ọ̀ọ́sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀ bóun ni kánsà mi ṣe wá tó lẹ́gbẹ̀ẹ́ òkè àpáta tó sọ di pẹ̀tẹ́lẹ̀ tó lè mú kánsà kúrò lára mi. La ilaha illallah Muhammad rasulullah bí wọ́n ṣe fẹ́ kí mùsùlùmí máa ronú sí kuranu tí n bá ń kàn. ṣé ẹ máa ṣẹlẹ̀ àfi gáwó lọ́ba dìde dókítà wa ń wò wò èwo ló dé kó lára òun ti yá bára rẹ̀ ṣe yá mi n tó lò lẹ́yìn ìgbàyàn kìí sọdún kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́wàá ó lo àìyé ọmọ àìmọye ọdún lẹ́yìn ìgbàyàn ta ló wò sàn ẹni tó fi àrùn kàn. ilé ìta sọ yìí Saudi ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹja àwòrán tó ṣẹlẹ̀ ń débi èkó ni stroke lónìí àwọn yàrá sọ̀làtù yìí tọ́ba ti jí tọ́ba ti fẹ́ sàdúrà láàárọ̀ ẹ má ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir kama sí. ṣùgbọ́n òun torí pé ọláwọn ọmọ tán kàwé wọ́n máa ń chẹ́kì ìtumọ̀ rẹ̀ nínú hisnul muslim wọ́n máa túmọ̀ tó ń tókùn yẹn wá dé lẹ́wù pé ó tẹ̀ tí kò lè mìíràn mọ́ àwọn ẹbí ti ń retí ó wá ṣe ìtají díẹ̀ kan kí ni ká ṣe fún yín ó ní ṣé bó wọn lọ sọ pé wọ́n wà lákúlì ṣé nǹkan dì tó o bá lè mú un tí ń ṣe mí kú o kúkú gba ẹ̀mí mi ìnira yìí pọ̀ èmi mọ̀ pé o lè mú kú o àfi yáwó bàbá lè dìde. end of stroke ni kí ló bí eléyìí ìgbàgbọ́ iman níbo ló wà ẹ̀mí inú kí ló wá fi rinlẹ̀ ọ̀rọ̀ ẹnu ọba adẹ́dàá wa intervene. àìkàn ka ni lásán ló fi jẹ́ wípé tó o bá dìde lóru tó ń bá ń ka kùránì nínú tààjùdù rẹ̀ tó o bá bá ibi tí ó jọ mọ́ ní tó ń béèrè lọ́dọ̀ ọba adẹ́dàá wọ́n fẹ́ kó o dúró ń bẹ̀ kó o rìpíìtì ẹ̀ kó o rìpíìtì ẹ̀ kó o rìpíìtì ẹ̀ kéde pé kó o rìpíìtì ẹ̀ nìkan kó o náwó sọ́ba adẹ́dà ìwọ ba adẹ́dà ìwọ lọ sọ báyìí ọ̀rọ̀ rẹ sì wẹ̀ kìí ṣe lásán bá ń ṣe báyìí bá ń ṣe báyìí bá ń ṣe báyìí. ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi kan medical doctor ni ó gbóǹtarìgì nídìí doctor ó sọ gbogbo àrùn oríṣiríṣi tí ń ṣe fún mi ó ní kí n fóun láti káàpù ó ní kí n fún un ní dẹ mọ á pé nígbà tí dókítà bá tún ń sa gbogbo eléyìí fún mi kọpẹ́ rẹ̀ lọ́ba di yáwó gbogbo ohun tí ń ṣe ti lọ ọba tún ń pò sókè wọn ṣégeṣe pé lè tún fẹ́ ṣe fá ní àbá yìí o kí ló ṣe ó ní à ẹ̀yin náà lẹ́ni á ṣàdúrà ọ̀rẹ́ mi ò ń re medical doctor ọ̀sàdọ̀ba adẹ́dà ọba adẹ́dà dẹ̀ ọjẹ́ pè rẹ̀ ntí ká má ṣe mistake lé lórí nìyí ó ń pè ó ń pè kò tí ì dá ọ lóhùn ó lùzì pípẹ́ tó ń pè nǹkan ìbáàdà ni ọ̀ ń gba ládàá torí àdìrú ni astajib lakum ó ti ṣàlùkáwọ̀ ní pé òun ó jẹ́ pé rẹ̀ but kò tí ì jẹ́ pé rẹ̀ ètò òun yìí ń pè òun ìbáàdà ni ọ̀ ń gba ládàá kọ́ ọmọ tó bá ti tó bá ti fún ọ ní chance ó ti ó ti fi rọ̀ ọ́ lọ́rùn pé kọ́ ọ máa dẹ̀ àbùsẹ́ ti bùsẹ́ kùránì kíkà mùsùlùmí èjì e náà sí i lójíṣẹ́ náà fúnra àlọ́ sílẹ̀ fi sọ pé iná azẹ́l kùránì sababun alukùránì tẹ̀rí okùn ọlọ́run ọba ni hablun almamdudu minas samai ilal abd tó jù sílẹ̀ tọ́rfù bí yadillah wa tọ́rfù bí aidikum abala rẹ̀ kan bẹ lọ́wọ́ ọba adẹ́dà abala rẹ̀ kan bẹ lọ́wọ́ yín fatamassaku bihi ẹ̀dìmá fọlẹ́ntẹ́dìlù ẹ̀ ní ṣìnà tó kọ́kọ́ sọnù wẹlẹn fẹlẹntẹdínlù ẹ ní ṣìnà ẹ dẹ ìparun ò ní ṣẹlẹ̀ sí má tàmà sàkùtùm bíyì abẹdà lókè ìgbà tẹ bá ti dì mọ ẹ ń kà ẹ ń fi wá wòsàn ẹ ń wá tọ̀sọ́nà lọ́tọ́dọ̀ rẹ̀ sídìí rẹ̀ ẹ ń pèpè sí ẹ ń bọ́ bá ti ní sheikh islam ibn Taymiyyah rahimahullah rahmatan wasi'a ló fi sọ yìí pé àwọn sálàfù sọ pé tí bùkátà bá mú ọ tó o bá fẹ́ kó tètè kọ́lọ́hún ó tètè sàmàkà Kùránì sàmàkà òkìrùn sàmàkà ó láwọn sàábé tí àwọn ẹni retí hàn ti kọjá lọ gbogbo ògbà Kùránì ni ẹ bá múlẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ọmọ ọ̀dọ́ Abdullahi ibn Umar radiyallahu anhuma wípé kí ni ọ̀gá rẹ̀ máa ń ṣe nínú ilé ó ní Kùránì ní ra èyí yọ́sàmàkà Kùránì yọ́sàmàkà Kùránì a ní àwọn bàbá kan wọ́n kọjá hundred tí àwa wọn bá lọ tọrọ ọmọ wọn ò fún ọ lọmọ kan tó fà ọ ọba àtẹ̀dá sáà ah, kí ni àwọn bàbá yìí máa ń sọ tí wọ́n ti wọ́n ṣe ọpẹ tanpo tí ó fi parí Quran ọpẹ tanpo ń lọ parí rẹ̀ lọ́sẹ̀ kan ọgọ́rọ̀ ọgbà ọjọ́ kẹtakẹta ni máa parí Quran ìdáhùn tí ń sọ̀rọ̀ yìí nìsín kùránì ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń sọ̀rọ̀ ní ọmọ wò bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ ní ọmọ wò tó ń ṣe kí làwọn ń ṣe akakakuka arorokoro kí ló bí inú wa yọ̀wà abara ara ọ̀wà kọ́lẹ̀ àti kí sáré wá kírun gan ó nira tá a bá wá kí gan ọkàn ò sí mbẹ torí táwọn ti sọ sọláwọ ẹlẹkùn báyìí fóònù ló tún gbé ọbẹ jẹ kí bóyá ti wọlé sórí whatsapp láwùrọ ẹgbẹ fitna fitna fitna kí ni tá à ń sọ ń bẹ̀ wọn. ìmọ̀ pọ̀ jù nínú nǹkan yìí ìkẹ́ni ó lè fa kéèyàn má tààrí. ọmọ kéékèèké mo ti ju seventeen lọ eighteen lọ ó ti sálámà báyọ̀ tó ti gbé fóònù kí ló dé òun fẹ́ wo báyà reputation mi tó ti ṣẹlẹ̀ báyọ̀ tó ti ṣe reputation mi ó ti di bí àwọn eléré àwọn tuntun wo ni wọ́n tún ti release o ẹ̀jẹ̀ àtúnyẹ̀wò ó sì tí wọ́n fi gbogbo ìgbésí ayé wọn sí ni kò lè ka Kùránì yẹn jù. torí tó bá lè kà yẹn ju gan tó ti ha tí ò bá sọ́ra gbogbo àwọn nǹkan yìí ọmọ yọmọ já Kùránì dànù yọmọ já dànù yọmọ já kì í ṣe yẹn nìkan. àwọn azikari wa masa sọba àti masa ni fún mùsùlùmí mùsùlùmí ò gbọ́dọ̀ kò gbọdọ̀ sí àìbìkítà lórí rẹ̀ ó kéré tán po ọkà òkàsùbà tán. la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir má ṣe kí n tó kéré sọ́gọ́rùn. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه má ṣe lẹ́dà ọgọ́rùn subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi má ṣe ń tó kéré sí ọgọ́rùn-ún àsàlátù fún òṣìṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà má fi falẹ̀ má ṣe rẹpẹtẹ. àwọn àbíkárò yẹn wọ́n pàtàkì kí ni pàtàkì wọn wọ́n mú iṣẹ́ iṣẹ́ rẹ kọ́rọ̀ yàn lọ́rùn iṣẹ́ ẹbí kọ́mọ́rọ̀ yàn lọ́rùn láti ṣe wọ́n máa ń ṣọ́yàn àwọn ọmọ gan a gbọ́dọ̀ jẹ́ wọn ó ṣe ìmẹ́lẹ́ lórí rẹ̀ bí wọ́n ṣe lè wù kí wọ́n kéré tó ọ̀fà ọ̀yà má ṣe dáhùn ìlànà yìí lọ́lá ọ̀hádà ọ̀là ṣẹ̀ríkà làwọn olómọdé kọ́ ọ̀là alama sali wa salim ala nabiyyina muhammad sali wa salim ala nabiyyina muhammad sali wa salim sheikh islam ibn eh, bumbaz rahimahullah rahmatan wasi'a ó ní báwọn nǹkan ìbáṣepọ̀ nínú ilé sí bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ó ṣe máa lé aburú jìnnà sínú ilé yẹn sí ní ìkẹ́ ọba adẹ́dáwó rẹ̀ ṣe máa pọ̀ nínú ilé yẹn sí. Ah, ilé tó ti ń sàṣàlátù fojìṣẹ́ lọ́la àṣàlà táwọn mọ̀láìkà wá kó àṣàlátù ṣé wọn ò ní dé lálejò àbí tó ti ń ka àbí tó ti ń ṣàzùkáàpù tó wọn ò ní wá wọn ò ní wá bẹ wọn ò ní bẹlẹ yín wò àbí tó ń ti ń ka Quran ò ń dìde lóru wọn ò ní sún tiẹ̀ yán yàtọ̀ ń bẹ gbogbo bó bá ṣe lè wù kó dàrú tó. ọ pàtàkì fún mùsùlùmí pàápàá jùlọ ẹni tó bá lóun lágbòye ìtumọ̀ lágbòye lélẹ̀ èyí ò ní pé ẹni tó mọ ti ń ṣe ọfẹ tán re ó dẹ̀ rìnrìn tí ó fi tán re eléyìí pàtàkì á mójútó ní gbogbo ìgbà kì í ṣèyẹn nìkan ògóńgó sẹ́ a gbọ́dọ̀ ti falẹ̀ kí ni ògóńgó sẹ́ asọ́lá asọ́lá kí ló ṣiṣẹ́ lára asọ́lá ó ní ẹ máa ṣe tó jẹ́ pé kò sí tí ó tọ́ sí ẹ̀san fún yín àfi náà ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ká sùn bá ọlọ́run ọba ọba yín fọ́nù. bàtà ẹ bá tún kásù bàtà ẹ tún máa tara bọ wàhálà nígbà yẹn bá ti kí zuru ọlọ́run ọba yín fọ́nù. yóò ṣe fọ ti àárín zuru sásìrì nù àárín asiri sí magrib tẹ́ ẹ bá ti kí ṣàìtàn fún ọ̀fẹ́ kéèyàn máa wúre gbé kó tètè sùn tọ́ bá fi di pọ́ wà ń ta máa ṣàkáàbù ó ní lẹ́ẹ̀fi jẹ́ pé tẹ́ ẹ bá sùn ẹ sùn ní àìlẹ́ṣẹ̀ tọ́lọ́run bá kádàrá yìí pé ẹ bá bẹ̀ lọ ọba adẹ́dọ̀ ṣàforíjì fún yín ta ló mọ ibi tí ó dé bọ́n kò sí a àjìlá wa pẹ̀lú ẹbẹ́dì bàbá rẹ̀ wá pè ìyẹn ọ̀rẹ́ wa tó tọ́lọ́run fi ṣe sábàbí kí kọ́mọ́sì dìdù ọ̀rẹ́ máa ń sọ̀rọ̀ fẹ́ẹ́ rí i in a very funny way ọ̀rọ̀ serious ọ̀rọ̀ yìí máa sọ ni pẹ̀lú pẹ̀lú àwàdà ó ní ṣọ́ ọmọ lágbájá bíríkìlà tọkọ mọ́ṣáláṣí tọkọ lé báyìí tọkọ lé wà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní à ó ń lọ lójú títì nìkan tó ó múra ọdún tọ́ba ní kóun ó ọ́pàkì sẹ́gbẹ́ kan ó ní kóun ó tọ̀ màláìka kú bá kì í mọ́lẹ̀ ńbẹ̀ <laughs> ẹbẹ̀ ní bá ní bàbá àbẹ́ ẹ̀rọ rẹ̀ yín ọ̀rọ̀ tó serious ni wọ́n ń sọ but wọ́n ń sọ bí ìgbà tí wọ́n ń ṣe ẹ̀yẹ mo ní rárá ah, kó ṣe ẹ̀yẹ wó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn ó ní à ah, ìtọ̀ ló ní kó wọ́n tọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan títí o ah, á kú òtí ẹ̀ràn yẹn ń tẹ ó ṣe ó ẹ̀jẹ̀ ó tán ọkàn kì í má bẹ́ẹ̀ ni. ní Sayyidina Uthman radiyallahu anhu ló sọ yìí pé tíwọ́ bá ń gbàgbé kò rẹ̀ yín ọjọ́ mélòó ló kù mímí mélòó ló kù kó òun hàn kínní. ló fi jẹ́ pé gbogbo nǹkan tí ó fi mú dẹ́kun wá fún wa á máa ṣe bíi kínni ká máa wà nú àlùwàlà ń gbogbo wa kẹ́nu wa má dùn gbogbo wa. La ilaha illallah, la ilaha illallah, la wa Siddiq al-Akbar. Kò sí ọ̀rọ̀ kan tí ó sọ yóò fi la ilaha illallah yóò ti bọ̀ láàrin la ilaha illallah àyìnà tó lójú iṣẹ́ lára sọ́nà ní akérò biqawli la ilaha illallah qabla an yuhala bainahu wa bainakum ẹkún fún la ilaha illallah àṣìṣe kọba kó pìyàwó tó ṣẹlẹ̀ láàrin ní àtiẹ̀ kí ló pìyà yẹn gbàdé wọn bá lè mímọ́ tí ò lè sọmọ tó di gbáyìn ṣùgbọ́n ìtọ́ bá ti sẹ́lẹ̀ tó pọ̀ lọ rẹpẹtẹ sọmọ pé kí ni yóò kọ́ bá ìgbà tí ò bá símọ̀ torí ńgbà tó wà olùdáadáa ọtí nǹkan kan máa ń sábà wà ẹni tó ń bá ń kún fún àfikàrè ṣíṣe báyìí ní gbogbo ìgbà ọba adẹ́dà máa ń fi yẹn lọ géètì tí ọba adẹ́dà fún láti fi ṣe. yọtàn rẹ àkìlò jíṣẹ́ lásán àsọ́lá ń fọ́. ìgbà tí ọba adẹ́dà bí léèrè kí ni kàfàrà kí ni tí máa pèsè rẹ ó ní isbag alawudu tìlmakari bó ṣe lè wù kí òtútù òmu tó èèyàn ń gbé àlùwàlà wàmáṣíyù ilẹ̀ jamaat alẹ́lẹ́ akadam kéèyàn máa rìn lọ mọ́sáàsì lọ kírun wàmúksu fìlmàsáàjì bẹ́ẹ̀nà sọlọ́wàt ìgbà tó kírun táwọn ọ̀sáré dìde ọ̀ṣà àwọn àzùkárù rẹ kí ló bá dé dà sọ fún wọn ó ní man fa'ala dhalik ẹni tó bá sọ ẹni tó bá ṣe ń tó wí rẹ muhammad sallallahu alayhi wa sallam inṣàlùwàlà ńlọ mọ́ṣáàsì tó bá kó mọ́ṣá tó bá kírun tán kò sáré jáde ó fara balẹ̀ ó ní aṣàbí khairin yóò gbélé ayé dáadáa wa mata bi khairin yóò kúkú re wa kana min dhunubihi ka yawmi waladati ummuhu yóò dẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run ọba fọmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ bí ọmọ òpó lò ó. lẹ́yìn ìgbà yìí lọ́lọ́run wá sọ yìí pé yá Muhammad sallallahu alayhi wa sallam gbé nǹkan ẹni nǹkan kan látàǹsá má gbàgbé má ẹ̀fà gbàgbé dúpọ̀lá kulli salat tó o bá ti kírun tán kó sọ pé Allahumma inni as'aluka fi'lal khairat wọ́n lọ́wọ́ bá jẹ́ máa ti dáadáa wa tarkal munkarat jẹ́ ń gbé aburú jìn jù lẹ́ẹ̀kì má jẹ́ ń ṣe wàhúbẹ̀l màsàkì fi ìfẹ́ àwọn aláìní sí mi lọ́kàn tọ́ ọba ti ní ìfẹ́ àwọn aláìní ọba adẹ́dà ọmọ fún ọ ní imani bọ́ ọba tiẹ̀ lè ṣe ọba adẹ́dà ọmọ kọlá adẹ́n tí ń ṣe fún ọ. wa an tagfirali wa tarahamani wa tatuba aleya kọ̀ wá foríjìn kẹ́mi gbà mí padà lẹ́rú fàyídà àràtàbí ìbátikà fitna tí fìtínà bá fẹ́ ṣẹlẹ̀ sáwọn ẹrú rẹ tẹ̀sìn ó fi bọ́ má jẹ́ tèmi ọ bọ́ ò fọ́kùbìdìní ilé kankan ìrà mọ̀fútùn dá mi padà sọ́dọ̀ rẹ kọ́ má jẹ́ pẹ̀lú fìtínà jẹ́ ń tán pẹ̀lú imán òjíṣẹ́ náà sàzọ́nà ọlọ́run bá ní má eléyìí máa ṣe ládùúgbà ní gbogbo ìgbà ń lo bíi ẹ̀kẹjọ kílẹ̀ kẹjọ kéèyàn má fojú dẹ̀ṣẹ̀ torí marking scheme wà lọ́wọ́ rẹ̀ ẹ̀ṣẹ̀ bó ṣe léwu kó kéré tó pàkúté àṣetán ni tó jẹ́ rí pé tó o bá ti kó sí báyìí àti bó o ní rọrùn mọ́ yóò wá di nǹkan mi yóò máa gbalẹ̀ sí ká má dẹ̀ fi ojú di sẹ́ẹ̀rí لا تحقرن من المعروف شيئا ولو أن تلقي أخاك وأنت منبسط عليه وجهك فإن ذلك من المعروف صلى الله عليه وآله وسلم ó ní má fojú di sẹ́ẹ̀rí bó ṣe lè kó kéré tó ìbá àti pé kó pàdé ọmọ ìyá rẹ tó rí i pé ah, eléyìí dẹ̀rùn fúnjú pọ̀ kó wá rẹ́rìn kó dá àwàdà kan rẹ̀ tí ó fi jẹ́ kó tújú ká kí ló lè tó bá yà fà ọlọ́run wà náà ọlọ́run wà ẹja ẹja ẹja bẹ́ẹ̀ á ṣe ẹ̀ ṣe tèmi náà báyìí báyìí ni ó fọ̀rọ̀ jẹ ṣàkàrò pẹ̀lú rẹ̀ tí ó fi ṣe kíni tí ó fi túnú ká òṣìṣẹ́ náà sàṣà ni ara àtẹ̀rẹ̀ lélẹ́yìn náà a kí ló òṣìṣẹ́ náà sàṣà náà sọ ó ní nẹ̀bì aṣẹ́wó iṣẹ́ iṣẹ́ kí iṣẹ́ iṣẹ́ bú kì í ṣe iṣẹ́ rẹ̀ ó ní ajá tó mí túpetúpe táṣẹ́ ó wo ó bó bàtà lẹ́sẹ̀ ó fi bu omi ó ní á ah, kíní n tó ṣe yìí ń ṣe mí náà mo mọ̀ bí ṣe rí ọwọ́ á gbé omi fún un mu ajá wa ajá wa mú mi yó òjíṣẹ́ náà rà sọ́la ní n tó ṣe òun ọlọ́run fún un lálẹ́ jẹ́ kì í ṣe yẹn nìkan <laughs> ọ̀kan nínú àwọn obìnrin sàádé àròjẹ́ àlá ní aláwa tó jíṣẹ́ ọ̀dọ̀ jíṣẹ́ lára àtàlà kò bó jíṣẹ́ lára àtàlà ń dé ó dẹ̀ wá pẹ̀lú ọmọ méjì ìyàwó Aisha àwọn dàbínú bọ̀m̀bọ̀m̀bọ̀ yẹn ó fi ṣe wọn lálejò <laughs> ó pín tàwọn ọmọ fún wọn àwọn ọmọ méjèèjì ṣùgbọ́n kò jẹ́ tiẹ̀ torí ìyá tó jẹ́ gbogbo tí wọ́n bá ṣe kásámọ̀ káwọn bá wọn fojú fo kò jẹ́ tiẹ̀ báwọn ọmọ yẹn ṣe jẹ tí wọn tán wá tún náwó wọn ní we want we want more lọ́ba tún làtí méjì lọ́ba tún fún wọn. wọ́n jọ ìyá wa Aisha lójú ìgbà tó ṣiṣẹ́ náà àṣàlà àwọn adé ní ah, obìnrin kan béèrè yín o àtẹ̀sí nǹkan ṣe wọ́n lálejò àwọn ọmọ méjèèjì wọn bá jẹ tiwọn tán wọn bá tún náwó wọn bá tún pín tiẹ̀ fún wọn kò tiẹ̀ gbádùn kankan bẹ́ẹ̀ òjíṣẹ́ náà àtúnlá ní ní tó ṣeun yọ̀rọ̀ àlìjánnà wọ̀. tí ọba ti rí tí ọmọ ẹ̀yà rẹ̀ ń bẹ nínú òkè ìṣòro kan yìí ṣèṣe sí mùsùlùmí ọ̀rọ̀ pé ọlọ́run mú la opportunity ni fún wọ bọ́ ọba lè bá mú kú òtán kí ló lè ṣe tó fi reduce the effect aburú yẹn ah, àfà. Ah, ẹ má wọrí ẹ má ṣọ̀pọ̀lọpọ̀ la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ẹ má ṣọ̀pọ̀lọpọ̀ istighfar ẹ increase tahajjudu yín nínú nàwáfíìlì yín ẹ má increase sùjúdù yín ẹ má bẹ lọ́wọ́ bá ń bẹ̀ gba ní márùn kan tàbí kejì tí ó mú tọ́kàn rẹ̀ ó fi balẹ̀ má jẹ́ ẹni tí ó máa dunnú tí ó máa yọ̀ sí ìnira ọmọlàkejì wọ́n náà kárí kàfírọ̀ á kórìíra àṣekèfèrí wọn tàbá burú tí wọ́n ń ṣe ṣùgbọ́n kì í ṣe wípé káwá máa dunnú sí pé kí ìnira ó bá wọn kọ́ òjíṣẹ́ náà àṣálàmù ẹ̀ ṣe bẹ́ẹ̀ torí pé kí ni rahmatan lil alamin ìkẹ́ ló jẹ́ fún gbogbo ẹ̀dá àtà ẹranko àti muwambi àwọn eh, adìẹ kan ni ẹyẹ ó ń ṣe kúrúrú àsùn complain fún òjíṣẹ́ náà sàásìlám òjíṣẹ́ náà sàásìlám ta lọ́kọ́ ọmọ lẹ́yìn ẹyẹ yìí ẹyẹ yìí ń sunkún fún ó ń sunkún fún mi wípé ara ni òun kọ́ ọmọ lẹ́yìn òun ẹ kọ́ ọmọ rẹ̀ fún. sallallahu alayhi wa alihi wa sallam. Ah, rahmatan lil alamin tàbí ntí màálù tí wọ́n kó ẹrù lé lẹ́yìn wọ́n dẹ̀ ń sunkún òjíṣẹ́ náà sàásàlà ni ta ló ni màálù yìí màálù yìí ń sunkún ó ní wọn ò dáhùn fún un tí wọ́n ń lò òun fún yìí ẹ má gbé nǹkan rò. ìkẹ́ni àwọn mùsùlùmí ìkẹ́ni wa kìí ṣe pé torí pé àwọn kan dáa la fi dáa torí pé dídá nature wa ni la fi dáa àtàgbà àtọmọdé látara ìkó ọmọdé mára lélẹ́yìí ó dẹ̀ fi máa gbalẹ̀ òjíṣẹ́ náà sọlá àrọ̀ sọlá tó bá rá àwọn ọmọdé yóò bá wọn ṣeré yóò gbé wọn mọ́ra yóò kíìsì wọn. akẹ́yìn náà àwọn sàárẹ̀ orí òjíṣẹ́ náà ní à ẹ̀yin máa ń kíìsì àwọn ọmọ kéékèèké yín. ó ní wọn lérè kẹrẹkẹrẹ ní onítàmù láti kíìsì wọn òjíṣẹ́ náà sọlá ní à ń gbà ọlọ́run bá ti yọ àánú àtìkẹ́ kúrò lọ́rọ̀ rẹ ta ló lè dá padà. gbogbo àwọn nǹkan yìí á bìkítà lórí rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí torí ìbìkítà yẹn ló pàtàkì á sọ̀rọ̀ àwa nǹkan mọ̀ nǹkan rẹ̀ kan tá a mọ̀ ṣe rẹ́gúlálì á mọ̀ kún wọn lọ́wọ́ lórí rẹ̀ á mọ̀ ṣe ó lè jẹ́ pé ilé bẹ ilé ọmọ òrukàn wò ilé bẹ prison wò ilé bẹ ìtẹ́wò oríṣiríṣi báwọn á mọ̀ dá sí i yóò wà rẹ́gúlà àwọn kankan àbẹ́kejì tó fi jẹ́ pé tá a bá sí mọ́ wọ́n máa rántí wa ní dáadáa gbogbo àwọn nǹkan wọ̀nyí yìí máa jẹ́ kéèyàn ó kéèyàn tán rè kì í ṣe èèyàn nìkan. ká máa rántí gbogbo ìgbà pé kò sígbà tó lọ́jọ́ ò lè dé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lá kò sí ìrun wákàtí márùn kan tí wọ́n kí tí ọ̀rọ̀ àwọn sàádé létí yìí pé ẹ ṣèrántí kú o torí pé kí wọ́n fi lè kí ìrun yìí dáadáa wọ́n mọ̀ pé tí wọ́n bá ń wo pé bẹ́ẹ̀ ni màá kí gbẹ̀yìn ó fara balẹ̀ kí ní kíkí tí ọkàn tiẹ̀ náà balẹ̀ káṣọ ojú wa ojú ni kọ́kọ́rọ́ ọ̀nù. No? bá a ṣe máa ṣọ́ ẹnu tá a ṣọ́ ń tà ń sọ lẹ́nu a ṣọ́ ìwòkuwò torí pé kí ni géètì inú ẹ̀mí ni tó jẹ́ pé tó bá ti wọlé tí nǹkan bá ti wọlé láti bẹ̀ àti kú òkè rọrùn mọ́ paríparí rẹ̀ a máa yọnu sí kádàrá ọba adẹ́dà tí nǹkan bá ti ṣẹlẹ̀ gbára tí ká kọ́kọ́ máa fi sọ́kàn ah! ọba alẹ́dà o tún ti gbé mi dè tọ́ mọ̀sáájú yọ o ìwọ ló lè kó mi yọ o má dá mi dára mi o àdánwò tó tún gbé jẹ́ ń jèrè jẹ́ ń yege rẹ o tó o bá ti ń ṣe báwọn ò ní sọ̀sọ̀kùsọ̀ ò ní roròkúrò ntí ọmọ ṣẹlẹ̀ sí ọ ní pé àti súnmọ́ lọ́ọ́ máa wá pé á ah, gbàtọ́ bá ti gbèsè rẹ̀ dé ṣèbí ó súnmọ́ náà ni tó fi bẹ́ẹ̀ tọ́mi tọ́nà o bó ní ṣe ṣe o kankan máa látara bẹ́ẹ̀ àwọn àfa wa sọ pé yìí máa jẹ́ kéèyàn tàn rí kọba adẹ́dà kọjá tàn rí àti rúre náà pẹ̀lú ìjẹ́ mùsùlùmí tọrẹ nìkẹ́ni tí ó bá gbélé ayé rẹ̀ ṣe nǹkan míì yàtọ̀ sí Islam kò rúre o ṣùgbọ́n bá a ṣe tán rí pẹ̀lú rẹ̀ lọ pàtàkì ló ti jẹ́ yìí pé Umar bin Khattab radiyallahu anhu ìgbà tí nǹkan dá nílé gẹ́gẹ́ bá a ṣe máa sọ gbogbo ìgbà tó lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá òjíṣẹ́ náà àṣọlá ṣé kí n fún ọ ní ntọ́ lọ́lá ju ntọ́ ntọ́rọ̀ lọ kí ló fún un ó ní màá sí aláwọ̀mọ̀ fẹ́sìn ibi islam kọ ìmọ̀ wọ́n bá dẹ́dà bá mi sọ islam mi lóru wà fẹ́sìn ibi islam kọ ìdàn sọ mi sọ islam mi níjòkó wà fẹ́sìn ibi islam rọ ìdàn ìgbà mo bá wà ní dùbúlẹ̀ sọ mi sọ islam wọlé àtúnṣe mi bí àdúgbò ní hasidan má jẹ́ kí àìnínúbíni kan tàbọ̀tà má jẹ́ wọ́n yọ̀ mí kọ̀tán díẹ̀ islam islam islam súnà súnà súnà súnà má jẹ́ ń wórí sọ sí i gbogbo dáadáa tí ọwọ́ wà lọ́dọ̀ rẹ̀ ṣe fún mi ọba adẹ́dà gbogbo aburú tó fi kẹ̀dá yàmíyà ṣẹ́rí tá a bá bízi ara wa pẹ̀lú eléyìí àwọn kùsìkùsì kọ̀ọ̀kan tí ń ṣẹlẹ̀ nínú ilé kò ní í ṣẹlẹ̀ torí pé kí ni a ti ní àwọn responsibility níwájú wa tó jẹ wá lógún tó ń fa wàhálà jù nínú ilé ni wípé àkàkún wípé ìbájọṣepọ̀ wa gan ẹ̀sìn ni tá a gbọ́dọ̀ fi ẹ̀sìn yanjú tá a bá dẹ̀ rúbáwọn wàhálà ọmọ wa kọ́lọ́wọ́n yà wá yà wàhálà kọ́ máa fòdodo hàn án gbogbo ògà gẹ́gẹ́ bí òdodo kó jẹ́ a lè tẹ̀lé n tí èso òdodo kó fi hàn án gẹ́gẹ́ bí irọ́ kọ́dẹ̀ jẹ́ a lè ń di kọ́ má jẹ́ kí ìtọ́sọ́nà òdòdúró mọ́ wa lọ́wọ́ kọba adẹ́dà jẹ́ ká tán re subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ال ابراهيم حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا وأنتم فجزاكم الله خيرا جزاء بارك الله فيكم آمين ọlọ́run kó bá wa san ilé san rẹ̀ sà. àmì àtẹ̀yìn náà. kọ́lọ́run jẹ́ kí ẹ pẹ́ fún wa lórí dáadáa. àmì àtẹ̀yìn náà. kọ́lọ́mọ ti mú ikú láàrin wa báyìí. àmì àtẹ̀yìn náà. gbogbo àwọn ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa kọ́lọ́run jẹ́ kó wúlò fún wa. àti àwa àtẹ̀yìn kọ́lọ́run jẹ́ kí á jèrè ní ọjọ́ tí owó àti ọmọ kò ní ṣe àwọn tó ní wọn láǹfààní àyàfẹ́ni tí ó bá wá bá ọlọ́run bá pẹ̀lú ọkàn tó là abẹ́lọ́wọ́n ah, bá fún yín kó jẹ́ kí ẹ tán rè kọ́lọ́m kó máa sìn lọ́nà kó bá ṣàlékún ìtọ́sọ́nà fún yín náà. àmín ọlọ́run ó gbà ọlọ́run fún àlùbáríkà sí. now ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan mò ń bọ̀ ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan wọ́n fún wọ́n jíṣẹ́ lẹ́tà kan tí ẹni tó sẹ́ndì yìí lẹ́tà sí bàbá pé àwọn nídìí ìrànlọ́wọ́ so àti rí èsì lẹ́tà tán kà fún gbogbo wa yẹn àti ìrèsì rẹ̀ gbọ́ lọ́wọ́ yín so ẹni ara sì ni kò ní ṣẹlẹ̀ má máa kígbe pé tó ara ni wọ́n lọ́mọ fara ni wa so àkọ́kọ́ béèrè yẹn náà la kọ́kọ́ fẹ́ gbọ́ ọ́ èsì rẹ̀ látọ̀dọ̀ yín láàrin ìṣẹ́jú díẹ̀ kan tó máa béèrè yòókù tí a fẹ́ béèrè so arántí àbá arántí ni kí n rán wa létí lẹ́tà pé ẹni eh, ìkan nínú àwọn ọmọ ẹ̀yà ó ní pọ́blẹ́mù ilé òun ìyàwó ọmọ mọ́sídìí náà sùn for past a year nísìnyí so wàhálà yẹn wá pọ̀ kótó tó lóun ṣe máa ba lọ ni náà ló wá fi kọ lẹ́tà yẹn sí sheikh sheikh náà ni wọ́n ka lẹ́tà yẹn fún wa wọ́n dẹ̀ rọ̀ wá pé ká fún ní èsì wọ́n á béèrè pé bí èlò ni ó need ó lóun need bíi two fifty so kí a gbìyànjú ká ká fún wa lẹ́sìn yẹn náà fi sọ̀rọ̀ èrè láì ta ni ó gba wájú torí táìmù ń lọ. bàbá ẹ̀yin lè fẹ́ síwájú wa tó aláwọ̀ sàlékún dáadáa. náà. ẹ dákun ẹni tó bá ní mọ́tò MUS seven seven nine PH Jazakumullah Khaira MUS seven seven nine um, EH Otma náà ni Khaira ẹ kí. ok, account number for transfer um, abu so ẹ dákun ta ló ní ìdá account number now. ẹ dákun ẹ má bínú pé àwọn ẹ̀hẹ́n bukari jazakallah khairan so àwa tá a bá ní ìdí àkàn nọ́mbà nam gt zero one six two zero four four six zero four GT Abdulgani Abdulkadir zero one six two zero four four six zero four Abdulgani Abdulkadir ẹ dákun lẹ́ẹ̀kan sí i jazakumullahu khairan zero one six two zero four four six zero four kí ọlọ́run bá kó san gbogbo wa ní ẹ̀san rẹ̀ gbogbo ibi tí a bá ti mú kí ọlọ́run kó bá fi ọ̀pọ̀ ọ̀rọ̀ kò sí ibẹ̀ o kàn fẹ́ o oh, jazakumullahu khairan kí ọlọ́run kó san gbogbo wa ní ẹ̀san rẹ̀ ẹ dákun ọlọ́run ní dáadáa bùkátà wa ọlọ́run á jẹ́ kí bùkátà ẹnìkọ̀ọ̀kan wa kó bí ara òní ni wá gbogbo ibi tí ìdààmú ti ń dẹni kọ̀ọ̀kan láàmú kọ́lọ́run kó dákun kó bá wa gbọ́ bùkátà wa níbẹ̀ jazakumullahu khairan lọ́dọ̀ àwọn ìyá wa tá a bá rẹni tó fún wa lówó so ká fi ná àwọn ọmọ ọlọ́run sọ wálé sáré o wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. na. jazakumullahu khairan. wa n tọ́kọ̀ sí jazakumullahu khairan. Um, àwọn ìbéèrè mẹ́rin ni ó wà níwájú wa sà. wọ́n dẹ̀ fi tómi létí pé orí mẹ́rẹ̀ẹ̀rin náà ni a fẹ́ dúró sí. ìbéèrè alákọ̀ọ́kọ́ sà wọ́n ní kí ni ìdájọ́ lórí obìnrin tí ó ń ṣiṣẹ́ nínú Islam. the question ẹ̀ ṣe lọ ni what is the ruling? of female job or work in Islam? Bẹ́ẹ̀ni ẹ ṣe béèrè nìyẹn. Now, tí bá ṣe necessity tàbí iṣẹ́ tó mú necessities wá. Uh, medical field necessity fún àlùmọ̀ bẹ́ẹ̀ náà ni area bíi teaching àwọn area yẹn àwọn necessity areas ni fún àwùjọ mùsùlùmí tí àwọn aṣẹ́bàáyọ̀ bá gbé obìnrin jáde kóbìnrin kó ṣọ́ra fún àwọn kankan àkọ́kọ́ ectilat èrú pọ̀ mọ́ àwọn ọkùnrin ọlọ́kùnrin àti kó má máa dá wà pẹ̀lú wọn kó dẹ̀ ṣọ́ ìṣesí ara rẹ̀ kó mọ̀ wípé necessity ló gbé òun jáde òun ò gbọ́dọ̀ ṣe bí gbogbo àwọn yòókù ṣe ń ṣe mẹ́sẹ̀lẹ̀ àwọn obìnrin méjì tí nabiyula musa sallallahu alaihi nabiyina alay tó pàdé níbi tí wọ́n ti fẹ́ pọnmi wọn ò rú pọ̀ mọ́ wọn wọ́n dá wà sẹ́gbẹ̀ẹ́ kan ni wọ́n dára wọn yàtọ̀. nàbí ilá musa sọlá nàbí alánàbí náà wàlẹ́ yìí olóńṣẹ́ ń béèrè lọ́wọ́ máa kàtúbùkùmá kí ló ṣe yín tẹ̀yìn ò ṣe pẹ̀lú tẹ́ ẹ dá wà wọ́n ní a necessity ló gbá wọn jáde bí ìbá ṣe necessity àwọn ìbá ti jáde wọ́n wá tún sọ ntọ́fà necessity wọ́n ní bàbá àwọn ti dàgbà kò sẹ́ni tí ó mójútó nǹkan. kódà ńgbà tí wọ́n ní kí wọ́n pe anabi musa sọlá anabi náà wàlẹ́ ìjẹ́ ní kí wọ́n pè wọ́n wá gan tí wọ́n ní bàbá wọn ní kí wọ́n pe anabi musa wọn ò kàn wá ẹni àwọn fúnra wọn lọ́wọ́ necessity ńgbà míì ó lè mú kóbìnrin lọ síta lọ ṣiṣẹ́ yóò ṣòro iṣẹ́ tí ó ṣe yóò dẹ̀ sọ bí ó ṣe ṣe kọ̀ọ̀kan ní sọ pé torí pé òun ti wá necessity gbé òun lọ táì kọ́ wa máa misbehave kọ́ máa ṣe bí àwọn àwọn èèyàn ti ń ṣe anyhow rárá ọ gbọ́dọ̀ fúnra rẹ̀ lọ́wọ́ nípa àmúra àti ìmọ̀mọ̀ dáwà pẹ̀lú ògùn ọlọ́run ọba kó dẹ̀ máa bẹ lọ́wọ́n ọba kọ́lọ́run ọba ó dáhùn padà sí ààyè òun ọ̀gọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n ní kí tí a fẹ́ kí obìnrin ó ṣe nínú ẹ̀sìn òun ni tí ó kíìpù rẹ̀ sínú speciality àti zone ẹ̀ gbọ́dọ̀ ní zone ẹ̀ inú ilé ni. jazakumullahu khairan. ìbéèrè kejì náà sà ó fẹ́ jọ talákọ̀ọ́kọ́ yìí ṣùgbọ́n ó wá gbọ́ ọmọ pọ̀n so látara ẹ̀ ni mo ṣe mi ìbá ní ká wéèfẹ̀ bọ̀ torí pé ó ti gbọ́ ọmọ pọ̀n mo fẹ́ kà sà wọ́n ní ṣé ìgbàláyè wà fún obìnrin láti lọ ṣiṣẹ́ ní ìta ilé rẹ̀ wọ́n wá ní tó bá jẹ́ pé rárá o kò sí ìgbàláyè. níbo ni kò ti ṣe é. ìyẹn ni pé. ìta ilé rẹ̀ náà. wọ́n wá ní pé tó bá jẹ́ pé rárá pé kò ní ìgbàláyè bẹ́ẹ̀ kí ni ìmọ̀ràn tẹ́ ẹ lè fún àwọn táwọn jẹ́ obìnrin lábẹ́ òbí àwọn tàbáwọn tiẹ̀ ti wà ń lé ọkọ tí àwọn òbí tẹ́ńdẹ̀ ti sapá sasẹ̀ láwọn lórí látara nínáwó ilé ẹ̀kọ́ láwọn lórí tí wọ́n dẹ̀ ń retí àbọ̀ ìnáwó wọn yìí wọ́n ná lórí àwọn táwọn òbí tí wọ́n dẹ̀ jẹ́ ni tí ò ní lọ́wọ́ púpọ̀ wọ́n ní pé kí ni ìmọ̀ràn tí ẹ lè fáwọn. àwọn nǹkan pọ̀ tóbìnrin lè ṣe nínú ilé tó jẹ́ pé nígbà míì yóò mú nǹkan wájú tìta gan-an náà lọ àwọn tí wọ́n ń lọ síta lọ torí pé yóò ra Ah, eh. yọ́ra ìmójútó àwọn nǹkan tó pọ̀ yọ́dẹ̀ ráàyè ṣe àtà freedom ntẹ́yìn dẹ̀ lè ráàyè ṣe at freedom èèyàn ọmọ ń sábà yẹ kóró ju èyí tí èèyàn ń ṣe ọ́ndà ìgbèkùn lọ gbogbo ń tọ́ bá wà ń bẹ̀ ọkàn gbọ́dọ̀ fún ní support tí ó mójútó tọ́kọ bá bá mójútó àwọn nǹkan wọ̀nyí yóò lè yanjú kán wá corporation àwọn ọkọ wọn lódodo àwọn ọ̀gọ̀rọ̀ àwọn òbí. Ah, wọ́n ń retí àwọn kankan ṣèkejì but nǹkan kan tó lè rọrùn náà ni wípé kéèyàn wá nǹkan kan tí èèyàn ó sponsor tí ò ní gba. agbára wọn lọ títí tí ó máa fún àwọn náà ní nǹkan. mọ́mọ́ ọ̀kan nínú àwọn ọmọ ìyá wípé tó ṣe ni wípé ó ra ọ̀kadà tó fi pé rí màmá rẹ̀ ọwọ́ bíi one thousand two thousand tí màmá yẹn ń rí ní òòjọ́ wàhálà bí màmá yẹn ṣe ń ṣe àdúrà fún but màmá ọmọ yìí pé ọlákadà ní ń dìlíbà fún un torí nínú àwọn tí ń dìlíbà yìí díẹ̀díẹ̀ ń yọ ọ́n bẹ̀ tó jẹ́ pé nígbà tó ṣùgbà parí n tó ń kó fún màmá kò less than thirty thousand naira ẹni tí ń gba one one thousand àbí two thousand lóṣù lóòjọ́ tó sì tún parí tó tún bọ̀ ṣe àwọn pé gbogbo eléyìí yóò ní ìdí àmójútó ọkùnrin yẹn so látara bẹ́ẹ̀ kò jẹ́ kí wọ́n máa là á wípé ọmọbìnrin yẹn kò lọ gba iṣẹ́ ọ́fíìsì because ọ̀kan nínú àwọn ọmọ ìyá tí irú nǹkan báyìí kàn ó analyze iṣẹ́ ọ́fíìsì fún àwọn òbí rẹ̀ àwọn gan fúnra ara wọn ni wọ́n láwọn yọ̀ǹda àpèjúwe forty five thousand naira ni ó gbà lóṣù àbí à ń lọ à ń bọ̀ ó ṣírò rẹ̀ òun ó jẹun lọ́fíìsì bóun ò tiẹ̀ jẹ tilé torí pọ́kọ́ òun ó provide wọ́n ṣírò rẹ̀ kì wá sẹ́yìn nìkan ó ní nínú ọ́fíìsì nǹkan ṣẹlẹ̀ ńgbà mi àwọn ò nídìí láti dá sí i káwọn ọmọlúwàbí ọmọ bàjẹ́ wọ́n ṣírò rẹ̀ gbogbo àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ mi torí pé òun lọ sọ́fíìsì òun nídi láti ra wọn bí àwọn aṣọ kan tí ò ní jẹ́ wípé aṣọ ìwọ́lẹ̀ náà lòun ń wọ̀ lọ tí ó mú ọ́sà tiẹ̀ bóun ò ṣe yínyínyín ti fi yàtọ̀ wọ́n ṣírò rẹ̀ nígbà wọn parí gbogbo ẹ̀ in tó ṣẹ́kù fún gbogbo ẹ̀ ipa ló fi tó ten thousand naira pé wọn ṣírò rẹ̀ gbèsè ló padà tún owó oṣù yẹn ò ka àwọn òbí gan fúnra wọn náà lọ pé á wá nǹkan míì máa ṣe nínú ilé kọlọ́hún ọ̀fà àlùbáríkà sí. bíkọ́ ṣé àwọn ọgọ́rọ̀ ojú náà má tàtọ́ra àwọn òbí pé ibẹ̀ ni ọrọ̀ wà bọ̀tún ẹ̀mọ̀ tí yẹn bá jókòó tó analyze ẹ̀ dáadáa kò sí iṣẹ́ tó máa ń tèbi iṣẹ́ tí èèyàn ní control lé lórí tó jẹ́ iṣẹ́ ọwọ́ tèèyàn so pẹ̀lú yẹn inṣàlá alkarim pẹ̀lú dua tí wọ́n ń ṣe fún pẹ̀lú ìṣedéédé inṣàlá alkarim ọba alẹ́ rẹ̀ oṣù barakat náà. jazakumullahu khairan. wa antum wa um, oníbèrè béèrè pé ǹjẹ́ ìgbàláyè wà fún obìnrin láti ya fọ́tò nígbà tí ó wà nínú nìkọ́b cup. ni tó bá fẹ́ travel out fún hajj wọ́n ní the pictures ẹ̀ but circumstance tó fi yà á kìí ṣe pé kọ́ wá yà á just kó fi di pé fọ́tò rẹ̀ wà máa bọ́ sọ́wọ́ anybody torí tó bá dé ọ̀hún gan hátà fi mamlakatul Arabia Saudiya wọ́n fẹ́ snap rẹ̀ but. kò sí ibi tó ní àmójútó bí ẹ̀sìn bí irú bẹ̀ wọn ò níbi tí wọn tọ́sọ́jọ̀wọ̀ tí wọn ó gbé fún un tí ó dẹ̀ jẹ́ wípé àwọn obìnrin ló wà ní ìjàjà kan nínú àwọn ọmọ mi tí ajọlọsí ha pa eh, wọ́n ni wọ́n fẹ́ yà bá wọn ó yarí mọ́ wọn lọ́ni pé òun ò lè sírí gbangba báyìí kò síbi tí ṣe ò sí àwọn náà fẹ́ lówó ni ẹ ń gbọ́ ya fúnra ara wọn wọ́n lọ wá ibi tó sọ́jọ́ wọ̀ lóòótọ́ tí wọ́n gbé sí táwọn obìnrin ti tìrìtẹ̀ sọmọ bó bá ṣe ntẹ́yìn bá ní conviction lé lórí èèyàn máa ń nígboyà lórí rẹ̀ rárá o mi ì lè síjú fún yín so wọ́n dẹ̀ wá wọ́n mú lọ síbi tí ó ti jẹ́ pé obìnrin kan ni ó tìrìtẹ̀ alhamdulilayi wọ́n dẹ̀ ṣe dáadáa so circumstances báyẹn lè wà but kéèyàn máa wò torí pé ó bọ́ sínú necessity kó náà wàá ṣe níṣe tí ò mú ọmọlúwàbí wá because mọ́sálà afẹ́ lọ gba international passport wọ́n ní ìdí láti ya fọ́tò rẹ̀ but tó bá insist àwọn obìnrin ni wọ́n lé àwọn ọkùnrin jáde ní tó ṣẹlẹ̀ tí mo rí afẹ́ ah, lọ yà gbogbo àwọn èèyàn tí ń wò yí pé báwo la ṣe fẹ́ ṣe sí mo ní tọ̀ ẹni tí ń bojú ó yẹ kẹ́ ẹ ní provision fún ọ̀kan nínú àwọn ọmọ yàtọ̀ àbẹ̀ ní provision wà fún ó níbi tí wọ́n ti ṣe tiwọn wọ́n dẹ̀ lé àwọn ọkùnrin jáde wọ́n dẹ̀ lé wọn jáde so èmi nìkan ni mo wà ń bẹ̀ wọ́n dẹ̀ yá obìnrin ló process ẹ̀ gbogbo everything kan gbélé lọ́wọ́ ṣé o rí mùsùlùmí ẹ̀tọ́ wa làwọn nǹkan wọ̀nyí bọ̀dá ti wà láwùjọ tó jẹ́ pé tá a bá dúró pé ẹ fún alẹ́ tọ̀ wa àwọn èèyàn ó tẹ̀mọ́lẹ̀ ntọ́ wa bani nínú jẹ́ jù níbẹ̀ ni wípé àwọn tí wọ́n tẹ̀mọ́lẹ̀ gan àwọn ọmọ ìyá wa mùsùlùmí ẹgbẹ́ wa náà mọ́sálẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa wọ́n fún ní ministerial appointment ok definitely yóò gba àwọn areas kan kọjá yóò dé senate àbí bẹ́ẹ̀ kan wọ́n fún maid àwọn obìnrin bí wọ́n ṣe máa lúpọ̀ mọ́ra wọn kí ló yẹ kó jẹ́ responsibility tiwa ìwọ ọlọ́run bá mọ̀ bá kó yọ o àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dọ̀ á rí nínú àwọn ọmọ ìyá rẹ tí wọ́n máa wò níwò wípé àwò bí ó ṣe ṣe kó tiẹ̀ sì ṣe káfí ráàyè fi sọ̀rọ̀ wípé ńlá fi ní ká mọ̀ ṣe nǹkan bá ṣé bó ṣe ká rí nìyẹn rárá. nítorí ká ṣe ni wípé ìwọ ọba rẹ̀ dà bọ́n bá kọ́ ọmọ ṣe o bọ̀ torí wípé òun kìí ṣe activist ẹni tó kéwu ni tó dẹ̀ lẹ́kọ̀ọ́ ṣó escape àbí ò rí escape ó rí escape wọ́n tó ṣe nígbà táwọn obìnrin pọ̀ tí wọ́n fẹ́ máa jẹ́ fẹ́ máa ba gbogbo ara wọn lọ́wọ́ gan ó introduce the wifi shaking handshaking by wifi ó <laughs> ẹ̀ka ni mú mi sí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀yà lọ́dọ̀ wa ó lè ní ṣe wá sí pé ó yẹ ká kúnlẹ̀ fúnra wọn àwọn lọ́balọ́ba ni wọ́n jókòó yìí ó dẹ̀ gbọ́dọ̀ rí gbogbo wọn ìjókòó ni wọ́n dẹ̀ wà hmm? wọ́n dẹ̀ ti ń gbé ká wípé ó ń fi wà ìlẹ́kọ̀ọ́ kọ́ àwọn ọmọ kí ló ṣe bòdéwájú wọn ó dẹ̀ jókòó bí ẹni tó fẹ́ gba kéwú ó ní mi ìlú ìdíje náà roníwájú yín ṣùgbọ́n ìjókòó ìṣeré àlọ́wọ́ sí èyí tá ń ta kò ṣeré àkọ́ tó ń sálámà sí pẹ̀lú àpọ́nlé torí wípé ìgbọ́dọ̀ rí ń sí wọ́n wojú ara wọn torí ibi tó ti sọ̀rọ̀ yìí wọn ò lè gba anything lẹ́yìnsà ìkúnlẹ̀ o níbo ni ìlú the ancient city of Bida gbogbo ń tọ́ ọba jẹ́ òkúnlẹ̀ kọ́kọ́rọ́ lọ́wọ́ akúnlẹ̀ yìí wọ́n wá ń sọ pé òkúnlẹ̀ ò ló ń ṣe tó kó ń ṣe wá sí dáńkọ́ ẹ̀ ń kéwú wọ́n sọ bẹ́ẹ̀ bọ́t ọlọ́síwájú wọn ìyìn lè dúró báyìí níwájú yín torí yọ dàbí ìgbà tí mi lẹ́kọ̀ọ́ mo ń kí ní kíkí tó tún wá láti inú ọgbà àlìjánà kíkí àpọ́nlé pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ọwọ́ ajókòólẹ̀ bí ẹni tó fẹ́ ẹgbà kéwú kò kúnlẹ̀ ó jókòó ṣé a lè mú báyìí a lè rí mú asalaamu wọn lè sa wọn lè gba asalaamu rẹ gbogbo wọn lè wojú rẹ yí pé eléyìí bọ́ wọn ni wọn ni ókè <laughs> àwọn gbà agbábẹ́ lọ àti ọ̀yà òjíṣẹ́ lásàásàlà ayọ̀ǹda fún ara wọn ni wọ́n sọ pé bó bá ṣe pé lẹ́yìn lòun ti làwọn yòókù náà ń kọ́ ni wọ́n ti ń hùwà ṣe ni àní máa ní wàhálà àwọn fúnra rẹ̀ wọn ni wọ́n tún dìfẹ́ǹdì ẹ̀ so kí là ń mú wá ń bi eléyìí hikma pàtàkì ká má place àwọn ọ̀tá wa lọ́wọ́ àwa tí a sí nínú ogun ojú ogun àdánwò yìí tá a dẹ̀ tá a láwọn ọmọ ìyá wa ń bẹ̀ àdúrà ló pọ̀ táwọn ṣe fún un bí wọn ò ṣe ní ṣìṣe kìí ṣe wípé káà náà wàá lé lóró pé à wọ́n fẹ́ẹ́ ṣìṣe náà káfí lè ba àrọ́rọ̀ sọ àṣìṣe ọmọlàkejì yìí ṣe ń tí máa ń múyàn lọ́rọ̀ sọ ìbànújẹ́ ni pàápàá tó bá jẹ́ mùsùlùmí kọ́ba ẹlẹ́dàá kọ́ máa pa àmọ́ tó. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní ìmọ̀ràn wo lẹ lè fún ẹni tó jẹ́ pé ó máa ń ṣe dáadáa sáwọn èèyàn ṣùgbọ́n aburú làwọn èèyàn fi ń san padà fún un. ìmọ̀ràn tó jíṣẹ́ láàásílà fún ọ̀kan náà àwọn sàbẹ̀ ni ó ní mo ní alámúlétì mo máa ń ṣe dáadáa sí i ṣùgbọ́n aburú ni wọ́n máa ń fi ń san fún mi òjíṣẹ́ láàásílà ní dáadáa rẹ yóò jẹ́ ó borí wọn kọ́lọ́ mọ́sàájẹ́ kó náà borí kọ́ mọ̀ sọ yìí pé torí pé wọ́n ń saburú sóhun òun náà wàá mọ̀ saburú sí wọn lálàlà náà. náà nàmbà ìbéèrè tí a fẹ́ gbà lọ́wọ́ wa lápapọ̀ ẹni bínú pé ìbéèrè kan ṣoṣo la máa lè gbà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún mi o. kò sọ́wọ́ tèmi bẹ̀ o. àwọn orí àwọn ti sáwọn mọ́lẹ̀ nù ṣé ìwọ ni wọ́n mú kí lọ́ wá fà àsìkárò wo ló ṣe. Àwọn arámọ́tòlá àbárakàtò. Alẹ́kùnfà àdùnnà. Náà jáde ń pẹ́ bàbá. Àmì lórí dára àtẹ̀yìn náà. Nígbà tí ẹ ń bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ni. Ẹ lásìkò tẹ́yìn ẹ máa ń súnmọ́ lọ́n jù. Bẹ́ẹ̀ni. Ní bá wà ní kórìkan lẹ̀. Bẹ́ẹ̀ni àìmọ̀ àlọ́bẹ̀rẹ̀ òjíṣẹ́ ńlá lọ sọ bẹ́ẹ̀. ẹ sọ fún <laughs> ẹ wá sọ bẹ́ẹ̀ fún wa. kọ̀ wá tún sọ bẹ́ẹ̀ nìkan ó ẹ kún fún àdúrà tẹ ẹ bá wà ní sùjádà. ọ kọ́kọ́ fún wa ní ròná pé àsìkò tá a máa ń súnmọ́ lọ́hùn ọba jù tẹ́rù máa ń súnmọ́ lọ́hùn ọba jù nígbà tó wà ní sùjádà ìhó nìyẹn kí wàá ní káfí. ó ní fàákìrù fi dùá ẹ kún fún àdúrà ṣíṣe nínú dùá yìí nínú sùjúdù yìí náà. tí a bá mú amúnánífìlà wá. bẹ́ẹ̀ni. àwa àlórí forí kanlẹ̀. bẹ́ẹ̀ni ṣe àdúrà. bẹ́ẹ̀ni. àwa jókòó tán asálámù tán. bẹ́ẹ̀ni. àwa ṣe àwọn àṣàwò tí. ó yẹ ká ṣe a tún wá fẹ́ tún pe ọlọ́run. bẹ́ẹ̀ni. ìjà tún lọ lọ sórí forí kanlẹ̀ ká tún ká tún pè é lórí forí kanlẹ̀ yẹn náà again. ká tún mú náfìlà mi wá ló fi jẹ́ pé òjìṣẹ́ kí máa má wọn nàwa fìlàwà ni. àti múná fìlàwà. ẹ nàfìlà ò lópin. a ti ṣe àdúrà yẹn. nàfìlà ò lópin. a ti àṣàrò. ká tún mú mi wá. a lè abáta tá a ṣàrò a lè lọ sí ìforíkalẹ̀ míì. kátó ti fi ọlọ́run. kọjá sùdádà alákìlá tí ò ní nàfìlà nù. bẹ́ẹ̀ni. a kò wọ́pọ̀ nínú ìṣesí àwọn ẹni rẹ tó ń kọjá lọ. ta kò wọ́pọ̀ nínú ìṣesí àwọn ẹni rẹ tó ti kọjá lọ. owó ibẹ̀ rẹ ta. kò sábà wáyé bẹ́ẹ̀ so ohun tó ti dáa jù ni pé ká tún bẹ̀rẹ̀ náà fúlàní tí yóò bá láǹfààní àti múnáfílà mi wà ń kọ́. torí pé kí ni torí pé só. kí ló dé tí òfin láǹfààní àti múnáfílà mi wà. bóyá táìmù ọ̀rẹ́ ń sìn sá kankan kan láǹfà rẹ̀ sá mo kàn yín fà lọ́nbẹ̀ ni pé. rárá kó ṣe kó ṣe pápápá. sùjádà alàlè tlak láìsí pé nínú òun téèyàn ń kí kéèyàn wá kàn ṣe sùjádà tí èdè ìṣẹ̀kọ́ ń ka Qur'an lọ́wọ́ kò àrítọ́ka sí lórí rẹ̀. سلام لا ايوه كان زيد فيك بعدين ها بن بن سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت الازواج وذريتك كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت الازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته Alhamdulillah. <laughs>

Thank you.